لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نسنه وعلى التي لكريمتي نهتدي ولكل قول نستدل بآية أو بالحديث لمسدك من لمسند أو بالحديث لمسدك من لمسند أعوذ بالله من الشيطان الرجيم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 وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم

òun náà ni pé ọlọ́run ọba ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní mùsùlùmí èyí tó jẹ́ pé òun náà ni oore tó ga jù tọ́lọ́run máa ń ṣe fún yàn ní orílẹ̀ ayé ọlọ́run á ka èmi àti ẹ̀yin mọ́ ẹni tí ọlọ́run ọba ṣe oore náà fún. èyí tó jẹ́ pé oore yìí òun náà lèyìn ó fi lẹ́tọ̀ọ́ sí oore tó ga jù tó bá ti jẹ́ ògbéǹde alkiyama ọlọ́run tó ti wá fún àwa náà ní oore náà láyé ń bì kí ọlọ́run kí ó má gbà ní ọwọ́ wa àbẹ̀lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run kó gbé wa dìde ní mùsùlùmí àbẹ̀lọ́run kọ́lọ́run ṣe wá lẹ́ni tí ó jẹ ní àlìjẹ́nnà tó jẹ́ oore tó ga jù níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama pẹ̀lú sábàbí islam orí ẹlẹ́ẹ̀kejì tí a lè má dúpẹ́ rẹ̀ òun náà ni alani matilhaya lórí ìdẹ̀kùn ìsẹ̀mí tọ́lọ́wọ́n ọba ní ká máa sẹ̀mí èyí tó pé àwa náà jẹ́ ẹni tó ṣẹ́kù sórílẹ̀ ayé ìṣẹ́kù yàn sí orílẹ̀ ayé a máa jẹ́ nǹkan tí ó jẹ́ oore fún yàn ẹlòmíì ó sì ṣẹ́kù sórílẹ̀ ayé yóò jẹ́ aburú fún un pẹ̀lú pé yóò jẹ́ sábàbí iná ṣùgbọ́n àwọn abẹ́ lọ́hùn ìṣẹ́mi tiwa táwọn lọ́hùn ṣẹ́wà kù yìí kọ́lọ́njẹ́ ó já sí oore fún wa kọ́lọ́njẹ́ kí àlìjáná wa ó fi ga sí ni mọ́jà á fi jẹ́ ẹni náà èyí tá a so mọ́ ọpẹ́ ìsẹ̀mí wa òun náà ní pọ́lọ́n fún wa ní àlàáfíà ọlọ́run dàpọ̀ mọ́ ìsẹ̀mí wa ìsẹ̀mí wa wá ní ìtumọ̀ pẹ̀lú àlàáfíà tọ́lọ́run fún wa kọ́lọ́run kó mọ́ gba àlàáfíà náà ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́run kó tún ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lọ́run fún gbogbo àwọn tí wọn ò ní àlàáfíà kí ọlọ́run kó bá a ṣe àlàáfíà fún wọn lẹ́yìn wá gbà náà èyí tó jẹ́ oore tí a tún gbọ́dọ̀ mọ́ dúpẹ́ rẹ̀ òun náà ni àlàní mọ́tìlẹ̀ amni lórí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe fún wa tá a bá ní fọ̀kànbalẹ̀ lágbègbè yìí ni a lè jókòó bá a ti jókòó yìí nítorí wípé ibi tí ọba sí fọ̀kànbalẹ̀ èèyàn ò lè sọ pé èèyàn tí ẹ ti fẹ́ jókòó èèyàn fẹ́ máa sọ̀rọ̀ ọlọ́run ọba ń bẹ̀ẹ́ ṣùgbọ́n ọlọ́run bá wá ṣe ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí kọ́lọ́ máa yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ gbogbo ààyè tí ò sí ìfọ̀kànbalẹ̀ àbẹ̀lọ́run kọ́lọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ pàtàkì jùlọ gbogbo ibi tí àwọn mùsùlùmí wà pátá yányán lórílẹ̀ ayé kí ọlọ́run ọba kó bá fi ìfọ̀kànbalẹ̀ sí ibẹ̀ gbogbo àwọn tí ń jẹ́yà tí wọ́n jẹ́ mùsùlùmí ọlọ́run bá múyà náà kú fún wọn bá fi ìrọ̀rùn bá fi dípò fún wọn àwa náà tá à ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run má jẹ́ kí ìyà ó jẹ nìkọ̀ọ̀kan tiwa náà ọlọ́run gbogbo tí kálukú wa wá ń dúpẹ́ fún ní orí ọlọ́run má kó bàjẹ́ àlékún orí ọlọ́mọṣẹ́ ìṣẹ́fẹ́ nìkọ̀ọ̀kan wa la haula wala quwwata illa billah abẹ́lẹ́hùn fún ìbára wa sọ̀rọ̀ títò ní kí ọlọ́run kó darí èmi tí màá máa bá wa sọ àtẹ̀yìn náà tí máa gbọ́ ẹ̀yin náà tẹ́ máa gbọ́ kọ́lọ́njẹ́ yín ní òyìnbó ọ̀nà ọlọ́run pẹ̀lú gbígbọ́ kọ́lọ́njẹ́ àjọ wa rí ẹ̀sán níwájú ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ǹdà kìámà la hawla wala quwwata illa wa tí a ṣe lánàá aya tí a tú fún wa ó bẹ̀rẹ̀ láti suratu tọ́ a Quran twenty aya fifty tá a mọ̀ sí àádọ́ta òun náà ni a ti ṣe tẹ̀síìrì lánàá pẹ̀lú àbá tí ọlọ́run bá fún wa láàyè láti lè túmọ̀ òun náà ni a kọ́kọ́ kà láti ṣe àlàyé ẹ̀ fún wa kúrò tí pé a máa bá tẹ̀síìrì ti tòní lọ ọlọ́run bá ń sọ fún wa ní aya fifty níbẹ̀ a'udhu billahi minash shaitani rajim qala rabbuna alladhi ata kulla ثم أدا أعوذ بالله من الشيطان الرجيم قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nípa àwíjàre tí musa aleyhisalatu wasalam tó ń mú fún fèrè aon nígbà tí fèrè aon ń béè lọ́wọ́ rẹ̀ wípé ta ni ọlọ́run ọba musa àti harun musa wa ń ṣàlàyé fún pé iṣẹ́ tọ́lọ́run ọba ń ṣe nìyí tá a fi mọ̀ pé ẹni tí ń jọ́lọ́ nìyí òun náà ni alladhi aata kulla shay'in khaliqah ọlọ́run ni ẹni tó ṣe wípé ó fún gbogbo nǹkan ní ìdẹ́dà rẹ̀ èyí tó jẹ́ pé gbogbo nǹkan pátá yẹnyẹn bó ti yẹ kọ́lọ́run ó dá nǹkan yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́run dá láàfin rẹ́nìkan tó jáde tó sọ pé ntọ́lọ́run ọba dá ó díẹ̀ káàtó nínú ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọlọ́run ọba náà ni ọba tó ṣe yí pé aptọ aptọ kọlùkọ òkú làṣẹyìn ọlọ́run ló fún gbogbo ẹ̀dá rẹ̀ ní gbogbo nǹkan tí gbogbo ẹ̀dá rẹ̀ ní bùkátà sí ọlọ́run ọba ti mọ̀ pé èèyàn ọmọ ní bùkátà sáwọn nǹkan kan ọlọ́run ọba wa jẹ́ ẹni tó ṣe yí pé ó fún wa ní gbogbo nǹkan yẹn pátá yẹnyẹn ó tún wá fọ̀nà mà wá lọ síbẹ̀ so nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí nínú rìwáyà míì òun náà ni pé kọ́líkọ̀wé yẹn yóò máa jẹ́ kọ̀lákọ̀wé ọlọ́run ọba wa òun náà lọ́ba tó ṣe yí pé àtọ́ kúlàṣàì kò sí tọ́lọ́run ọba dá tí ò fún ní nǹkan àtọ́ kúlàṣàì gbogbo nǹkan tọ́lọ́run ọba dá pátá yẹn ló fún ní nǹkan súnmọ́ àdà ìtọ́lọ́run wa fún yẹn yóò tún wá máa fọ̀nà má lọ síbẹ̀ eléyìí ni ìtumọ̀ tí àwọn àfa onítẹ̀fsíìrì tí wọ́n túmọ̀ fún wa ọlọ́run wa sọ ní àyà fifty one fìdáhùn tó wá béèrè ìbéèrè míì ní àyà fifty one. Kọ̀ọ̀lá fama baalu likuru nílé hula. Fìdáhùn ní fama baalu likuru nílé hula. Ọ̀dà ìwọ Musa kí ló fẹ́ sọ fún mi nípa ìṣesí àwọn ènìyàn tí wọ́n ti kọ́kọ́ wá tí wọ́n dẹ̀ jẹ́ ẹni tó tàpá sófin ọlọ́run tí wọ́n jẹ́ ẹni tó ṣe kèfèrí sí ọ̀rọ̀ ọlọ́run síwájú kí ló fẹ́ sọ fún mi ń pa wọn Musa wa ń dá lóhùn yìí pé. kọ́lá ilmuha inda rabbi fi kitab. ó ń sọ fún yín pé n tí òkè mi tí ọ̀kan wọ ni àwọn tó ti ṣáájú lọ ọ̀rọ̀ ara tiwa gẹ́gẹ́ ló ṣe kí ni o lọ́kàn wá lóbi jẹ́ pé ntaama sọ náà ni pé àwọn tó ti ṣáájú lọ ọlọ́run lọ́mọ ń pa wọn musa wá ní ìlìmọ́ à ìmọ̀ nípa iṣẹ́ àwọn tó ti ṣáájú lọ ìdàrọ́ bì ọ̀dọ̀ ọlọ́run ọba mi lọ́wọ́ fi kitabin. fi kitabin la yadillu rabbi wala yansa. ọlọ́run ọba mi ti kọ gbogbo ẹ̀ sínú ìwé kan ó wà nínú lawhul mahfuz ó sì tún wà nínú òwe iṣẹ́ táwọn èèyàn yìí náà ṣe ọlọ́run ọba ti kọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀pàtà yanyan kọ̀ọ̀kan wa ẹni tó kọ ọ́ lẹ̀ tí mo bóun ó ti ṣe ṣùgbọ́n bọ́lá ọba ti wá kọ kínní ilẹ̀ tó kọ sínú ìwé ọlọ́run ọba wa ní kò ní ìdí bùkátà sí ìwé rárá tiẹ̀ ọlọ́run yìí láàyè dín ló rọ́bì wọ́lá yánsa ọlọ́run ọba mi ò kì í ṣẹni tí màá ṣàṣìṣe wàlà yáǹsà bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́ bá mi ò sì kì í ṣe ẹnì tí máa gbàgbé so kò ní bùkátà sí wèé àwọn ọmọ ènìyàn la máa ń ṣàṣìṣe tá a sì máa ń gbàgbé so ọlọ́run tí ó wà ní bùkátà sí wèé ó ní wọ́n kọ nǹkan lẹ̀ sínú ìwé torí báwọn ọmọ èèyàn padà máa jiyàn ọlọ́run ní kí wọ́n kọ nǹkan lẹ̀ sínú ìwé àwọn táwa jọmọ èèyàn náà káwọn náà kọ nǹkan lẹ̀ sínú ìwé ní tí ó ṣe wá láǹfààní ni ìta bá ṣàṣìṣe ń bẹ̀ á padà rí inú ìwé níta bá gbàgbé a padà lọ rí inú ìwé lára nǹkan tó dáa ní ká kọ nǹkan sílẹ̀ náà. Àlẹ́dí ja'ala lakumul arda mahada. Ọlọ́run ọba tí mò ń ṣàlàyé fún ọ yìí ipe ọlọ́run ọba yìí ọba tí ò kì í ṣàṣìṣe ni ọba tí ò kì í gbàgbé ni Musa wá pè padà lọ síbi pé àmì ọlọ́run ló ká máa ṣàlàyé fún ọ kó o lè bá a nígbàgbọ́ ọlọ́run ọba yẹn ni ọba tó ṣe wípé ja'ala lakumul arda mahadan ọlọ́run ló ṣe ilẹ̀ ẹlẹ̀ ó ṣe ní nǹkan tó dàbí bẹ́ẹ̀dì ó dàbí ẹni ó dàbí nǹkan tá a tẹ́ pẹrẹsẹ nítorí káwọn ọmọ ènìyàn ó lè máa rìn lórí ẹ̀ nítorí ká lè bá àkọ́lé sórí ẹ̀ nítorí ká lè bá a máa gbé nǹkan gun wa ká máa gbé rìn lórí ẹ̀ nítorí ká lè bá a dúró lórí ẹ̀ ká má bá a jẹ́ tí ṣubú ọlọ́run ọba ṣe gbogbo eléyìí ó jẹ́ kí ilẹ̀ ọ̀tẹ́ pẹrẹsẹ nítorí kó lè bá wúlò fáwọn ọmọ ènìyàn lẹ́yìn náà ọlọ́run tún wá ṣe kí ni. wàsálàkàlà kò ń fi ha ṣòbólà. ọlọ́run ọba lórí ilẹ̀ ọlọ́run kápá pé kó dí wa mọ́lé ká má lè kọjá kó fi òkè kó fi dí wa mọ́bì ká má lè lè múfù lọ síwájú múfù lọ sẹ́yìn ọlọ́run bá wá ṣe ilẹ̀ ẹlẹ̀ fún wa ní ọlọ́run bá wá la ojú ọ̀nà sínú ilẹ̀ nítorí tiwa ọlọ́run fi ibi tá máa gbà láti ibì kan débì kan láti lè lọ gbọ́ bùkátà ọlọ́run tó wá ṣe fún wa lórí ilẹ̀. wàhánzálà mi náà sàmà ìmọ̀. lẹ́yìn wá àgbà náà ọlọ́run ọba yìí òun náà ni ọba tó wá sọ̀kalẹ̀ láti sánmà ọmọ wípé a nídìí omi. a lè gbélé ayé láì romi omi náà ni ó sì tún pèsè nǹkan tá a fẹ́ jẹ ọlọ́run bá wa sọ omi kalẹ̀ láti sánmà ó tún ní pé kó máa ṣẹ́kù díẹ̀díẹ̀ lórí ilẹ̀ẹ́lẹ̀ tá a máa rí mu a tún máa rí ti sánmà yóò tún máa wọlé ẹlẹ́ láti jẹ́ pé káwọn nǹkan wa kó lè bá a wù ọlọ́run sọ omi kalẹ̀ láti sánmà nítorí àwọn ọmọ èèyàn. فأخرجنا به أزواجا من ọlọ́run bá tí ọlá rẹ̀ ga àwọn àfáàní ọlọ́run ló sọ kò lè jẹ́ ọ̀rọ̀ Musa tó gbọ́ ti lo àwa níbẹ̀ ọlọ́run bá wá dà pọ̀ mọ́ ọ̀rọ̀ Musa maktubu ni ọwọ́ dà gẹ́gẹ́ bíi kalmosul bí ìgbà tí nǹkan papọ̀ mọ́ ara wọn ọlọ́run nífa àkọ́rọ́ jìnnà ọlọ́run ní àwọ̀ ọlọ́run ọba omi tí wọ́n ń sọ̀kalẹ̀ yìí àwọn ọlọ́run làwọn mú jáde bì í pẹ̀lú sábàbí omi yìí aziwajan a mú oríṣiríṣi nǹkan jáde ní nabati shatta àwọn nǹkan tí wọ́n máa wù jáde lórí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n yàtọ̀ síra wọn ọlọ́ni àwọn ọlọ́run wa mú jáde kó lè máa jẹ́ nǹkan jíjẹ fẹ́yìn èèyàn tẹ́ ẹ máa jẹ́ tẹ́ ẹ fi lè máa dìvẹ́lọ́pù dáadáa ọlọ́run bá tún ṣe léyìí fún yín ọlọ́run ní àwa la ṣe fún yín ọlọ́run wa ń pa pé ọlọ́run bá wa ń sọ àánú rẹ̀ fún wa ọlọ́run bá ń sọ bí òun ti ní ká máa jẹ nǹkan tó dáa ọlọ́run bá wa ń pè wá lákìyèsí pé nam. kulu war'u an'amakum. ọlọ́run ọba ní kulu ẹ̀yin ọmọ ènìyàn èmi ni mo ṣe léyìí fún yín ẹ wá máa jẹ kẹ máa jẹ èyí bá jẹ pé mi ọlọ́run bá sọ di ẹ̀tọ́ fún yín níbẹ̀ ọlọ́run bá ń pa wá láṣẹ pé ká máa jẹ́ ọlọ́run bá ń pè wá lákíyèsí síbi nǹkan tó dáa kéèyàn jẹun olè yẹn fi máa ń lókun ọlọ́run bá ní ẹ máa jẹun wàdà àwọ̀ àni àmàkùn. ọlọ́run bá amúrù ti bẹ́ẹ̀ amúrù ìbá àní ọlọ́run ni mo sọ di ẹ̀tọ́ fún yín ntẹ́ máa jẹ ni lẹ́yìn náà mo tún sọ di ẹ̀tọ́ fún yín wàdà àwọ̀ àni àmàkùn. ọlọ́run ní bẹ́ẹ̀ náà tún ni wípé ẹ máa da àwọn dábàá yín síbẹ̀ káwọn náà tún máa jẹ níbẹ̀ ọlọ́run bá ní ẹ máa ṣe léyìí. inna fi dhalika la ayatin li ulil nuha. ọlọ́run ní eléyìí ẹ bá lè ronú sí àwọn àmì tá a sọ kalẹ̀ yìí títẹ́ ilẹ̀ pẹrẹsẹ fífi ojú ọ̀nà sí orí ilẹ̀ ẹlẹ̀ sísọ omi kalẹ̀ láti sánmà mímú àwọn oríṣiríṣi èso jáde àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin béèyàn bá lè ronú sí àtàwọn fẹ́ràn tó sọ síwájú tí Musa mú wáyé béèyàn bá lè ronú sí dáadáa ọlọ́ọ̀ni bẹ́ńbẹ́ la àyà ti ń lè ó lè nú à àwọn àmì ń bẹ́ńbẹ́ lè ó lè nú à fún àwọn ènìyàn tí làákàyè bá ń bẹ lórí wọn tí wọ́n lè ronú sí nǹkan dáadáa àmì ọlọ́run ọba ń bẹ́ńbẹ́ náà ọlọ́ ibi tí a bá tẹ̀síìrì dé ní àná òun náà ni orí aya yìí so ibi tí a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní òun náà ni aya fifty five nínú súrátù tọ́ a ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì ní òní abẹ́lọ́run kí ọlọ́run bá kí ó sọ́ dìrọ̀rùn so wọ́n kà díẹ̀ fún wa nínú àwọn àyà àti tí a fẹ́ ṣe tẹ̀síìrì. أعوذ بالله من الشيطان الرجيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى ولقد أريناه آياتنا كلها فكذب وأباه قال جئتنا لتخرجنا من أرضنا من أرضنا بسيرك يا موسى فليأتي فلنأتينك بسير مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وهن يحشر الناس ضحى ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú sóràtútọ́ a aya fifty five ọlọ́ni mi ni a kọ́lá kúnákú wà fi yánà ìdùkú wà mí ni a nà kúrí jùkú tààrọ̀ tán òkúrọ̀. ọlọ́run bá wá ń ṣàlàyé fún wa wípé ilẹ̀ ẹlẹ̀ tó wọn ọlọ́run ọba fi ṣe àmì fún wa níbí gbogbo àmì mẹ́rẹ̀ẹ̀rin tọ́lọ́wọ́n ọba mú wa gbogbo ẹ̀ ló ní nǹkan ṣe pẹ̀lú ilẹ̀ ẹlẹ̀ ọba tẹ́ ilẹ̀ ọba la ọ̀nà sí ilẹ̀ ẹlẹ̀ ọba ní kómi ọ̀sọ̀ kalẹ̀ sí ló mú èso wù wa ní títóbi ó wà ọlọ́run ní mí ni à. ọlọ́run ní látara ilẹ̀ ẹlẹ̀ yẹn kọ̀lákúnákún ó làwọn ọlọ́run ọba láti dá yín látara lẹ́ẹ̀lẹ̀ ọlọ́run ọba ti dá wa gbogbo wa tá a wà ìpátá àtara lẹ́ẹ̀lẹ̀ lọ́lọ́run ti dá wa àwọn àfáà yé wa wí ẹ̀ńtọ́lọ́wọ́n ọba dá látara lẹ́lẹ̀ látara yèèpẹ̀ òun náà ni bàbá tó bí gbogbo wa sílẹ̀ tí ń ṣe Adam aleyhisalatu wasalam òun ọba dá látara yèèpẹ̀ torí gbé ọlọ́wọ́ ọba sọ nínú suratu kùránì aya fifty nine ọlọ́ni masala isa. عند الله مثل عيسى عند الله كمثل آدم ọlọ́run ní àpèjúwe jésù isa bùnú mariam lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ní àpèjúwe ẹ̀dá gẹ́gẹ́ bí àpèjúwe adam ọlọ́run wa ní kí ni ọ. kọ̀lákọ̀wù mi ń tọrọ. ọlọ́run ní kọ̀lákọ̀wù mi ń tọrọ bìn ọlọ́run ọba dá ádámà látara yèèpẹ̀ ádámà òun lọ́lọ́run ọba dá látara yèèpẹ̀ àwa ní títí wa gbogbo àwa tá a ṣẹ́kù ọlọ́run ọba ti yí nǹkan padà ó wá jẹ́ pé àtara àtọ̀ òun náà ni ọlọ́run ọba ló ti wá jẹ́ pé ọlọ́run ọba ti ń dá wa ló fi jẹ́ pé mọ́ríálà sí mọ́ríálà ni. Si inú sọ́tò hajj ìpele sípele ni ìbẹ̀rẹ̀ òun ni ajẹ́yẹ̀pẹ̀ bàbá ìbàdàn pé wọ́n máa ṣàfitì wa sí bàbá wa ìpìlẹ̀ bàbá wa gbọ́dọ̀ ṣẹ́kù sọ́dọ̀ wa òun ni wọ́n fi sọ pé wọ́n dá wa látara yèpẹ̀ ọlọ́sọ̀nù sọ́tò hajj ayẹ̀lẹ̀ karùn-ún kálíbà mọ̀ wípé ìpele sípele ni. Si ọlọ́run ọba ní ya. ayyuhan nasu in kuntum fi raybin minal ba'th. ọlọ́run ní ẹ̀yin ọmọ ènìyàn tẹ́yìn bá jẹ́ ẹni tí ń ṣèyèméjì nípa apáwọ̀ ọlọ́run ọba á gbé dìde àbá àní gbé dìde ọlọ́ni fa iná. fa iná kọ́lákọ́lá kùmìntúrọ́. ọlọ́ni àwọ̀ ọlọ́run ọba adá gbogbo yín pátá yányán mìntúrọ́ ọ̀bì nítorí àwọn bá gbà lérò ní pé baba ńlá yín ádámà bíi àdìgọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn mọ́rí alátó alákọ̀ọ́kọ́ ìdọ́mọ èèyàn ibi yèèpẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ni kí ni. sùnmọ́mí nùtúfà. ọlọ́ọ̀ni lẹ́yìn ìgbà tó kú òní yéèpẹ̀ ọlọ́wọ́n kí ni o àtọ̀ làwọn fi ń dà yín lẹ́yìn ìgbà náà so àtọ̀tẹ́ bá tún kó látọ̀ ẹ̀ tún di nǹkan míì eléyìí ti wà nú àwọn àyà yẹn lọ ọlọ́run bá tún sàlàyé fún wa ní sọ́ọ̀tù mùmínún àyà ẹlẹ́ẹ̀kejìlá sáyà ẹlẹ́ẹ̀kẹtàlá àáfìmọ̀ ìpè ìpele sípele ni so ìpele ta ìpele tá a kọ́ ti bẹ̀rẹ̀ ní yèèpẹ̀ tó jẹ́ pé ádámù ọlọ́run ọba dára tara yèèpẹ̀ àyà ẹlẹ́ẹ̀kejìlá sáyà ẹlẹ́ẹ̀kẹtàlá inú sọ́ọ̀tù mùmínún ọlọ́run làkọ́dí kọlákọ́nà lè ìnsán. kọlákọ́nà lè ìnsán mi sùlá láti tí. ọlọ́run ní àwọn ọlọ́run kò síyèméjì ń bẹ́ẹ̀ àwa la dá ọmọ ènìyàn mi sùlá láti mìtì. ọlọ́run ní látara nǹkan tá a yọ jáde mìtìnì tó jẹ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ibẹ̀ lásìkò ni o láti dá ọmọ ènìyàn ọlọ́run ní kí ni o ja'alnahu nutfatan fi qararin makin. ọlọ́ni àwa adámá látara yìípẹ̀ ọlọ́ni àwa asọ́di nutfa asọ́di nǹkan tí ó máa jẹ́ àtọ̀ fi qararin makin tí ó máa wà nínú ilé ọmọ ilé kan bẹ́ẹ̀ pé ilé ilé tí ó wà lọ́n gbé sọ́dọ̀ obìnrin àpò bímọ tí ó dúró gbẹngbẹ tó lè gbé nǹkan ró ọlọ́ni tí ó máa wà ń bẹ̀ ọlọ́ba ní jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba o stages ni ọkọ dá wa ní yèèpẹ̀ baba ńlá wa ádámù nìkan dá ní yèèpẹ̀ lẹ́yìn ìgbà náà àwa ń ti wá àtọ̀rọ̀ ọlọ́run ọba ń dá wa lóbi jẹ́ pé wọ́n tún ká fún wa sajida sajida yìí náà wọ́n kà fún wa aya ẹlẹ́ẹ̀keje àtẹlẹ́ẹ̀kẹjọ ń bẹ̀ ọlọ́run ọba tún jẹ́ yé wa ń bàbá ńlá wa lọ́lọ́run ọba dá látara kí ni yèèpẹ̀ ìsàfitì wa sí yèèpẹ̀ òun ni pé wọ́n ń wo ìpìlẹ̀ tá ti wá tó jẹ́ ńlá wa ádámà ni so ọlọ́run ọba ní alẹ́dí asana. alẹ́dí asana kulla shay'in khalaqa. ọlọ́run ọba gbogbo nǹkan tọ́lọ́run ọba dá pátá yányán òun lọ́lọ́run ọba ṣe dáadáa ọlọ́wọ́ ni wà bàdà á. wà bàdà kọ́líkọ́lì ẹ̀ẹ́sà ni mi ọlọ́wọ́ bá wá bẹ̀rẹ̀ dídá ọmọ ènìyàn méńtìínì látara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́lọ́run ti bẹ̀rẹ̀ dídá ọmọ ènìyàn babaláwa ádámù lọ́run lọ́lọ́run dábẹ̀ nam. summa ja'ala naslahu min sulalatin min ma'in mahin. ọlọ́run ní àwa ṣe àwọn àrọ́mọdọ́mọ ádámù tiwọn min sulalatin àwọn máa wá láti nǹkan tá à ń fà jáde min ma'in mahin látara omi kan tó lẹ ibẹ̀ làwọn ti máa wá so ilé fún wa yìí pé àwa ọmọ ènìyàn kìí ṣe àtàrà àtọ̀ ni wọ́n ti dá wa baba ńlá wa ádámà òun ni wọ́n dá látara kíni ọ látara yèèpẹ̀ so kọ̀ wá sí nǹkan nígbà tó yẹ kí wọ́n dá baba ńlá wa látara yèèpẹ̀ gbogbo wa wà kúnnà tábà ńlá wù á láti máa tẹ̀lé baba ńlá wa ádámà nìyẹn so ìyẹn ni ó jẹ́ yí pé ọlọ́run ọba sòdodo yí pé òun dá wa látara yèèpẹ̀ sọ lójú sọ báyìí pé ní àyà àti yìí nínú àmì ọlọ́run ọba ni pé mi tó ọlọ́run dá yín látara ìpìlẹ̀ lọ́lọ́run ọba ń rìn fún àlọ́ba so inú àtọ̀ lọ́lọ́run ọba gbé ní kọ̀ọ̀kan wa tó yẹ mú àyà mẹ́ta ojú àyà mẹ́ta tó wà ní kùránì láti lè fi sẹ̀rí fún wa baba ńlá wa ádámà láti ara yèèpẹ̀ tẹ́ bá sọ pé àwọn náà wá wá látara yèèpẹ̀ ìpìlẹ̀ baba ńlá wa ni wọ́n ń wò tẹ́ fi sọ pé àwa látara yèèpẹ̀ so àwa ọlọ́run wa ti wá yí padà àtàrà àtọ̀ òun làwa ti máa ń wá àwọn afọ́ntẹ̀fsíìr oríṣi ọ̀rọ̀ ni wọ́n máa ń sọ ṣùgbọ́n àwọn afá tí wọ́n jẹ́ àwọn afá sunna wal jamaa ní kò sí ẹ̀rí lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí wọ́n sọ náà ni pé màláìka eh, málákù kan tí máa ń jẹ́ pé òun náà lọ́lọ́run ọba máa ń rán sí ọmọ ènìyàn tó bá ti wá fẹ́ wá jẹ́ pé ó fẹ́ wá ṣẹ̀dá ọmọ ènìyàn mọ́lákù yẹn yóò wá lọ síbi iye pẹ̀tẹ́yìn ó kù síbẹ̀ yóò lọ mú ibi tí lágbájá ó kù sí ni yóò wá lọ bu iye pẹ̀ ibi tẹ́yìn ó kù sí yóò wá lọ dàpọ̀ mọ́ àtọ̀ tí wọ́n ọkùnrin dà obìnrin yóò wá rò pọ̀ mọ́ ara wọn so àtọ̀ àti yèpẹ̀ yẹn wà papọ̀ mọ́ra wọn wọn yẹn látara bẹ́ẹ̀ lọ́dọ̀ mi sọ pé òun dá wa látara yèpẹ̀ àwọn afa sọ yìí pé ẹ̀rí kankan tó fìdí múlẹ̀ lórí eléyìí kò sí rárá so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gba irú ẹ̀rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gba wọlé ẹlẹ́ẹ̀kejì táwọn afa ní pé kí a tún má gbà wọlé òun náà ni pé àwọn èèyàn bàtà fẹ́ túmọ̀ àyà yìí wọ́n wàá sọ fún wa wípé oúnjẹ tá ń jẹ ti ń di àtọ̀ ṣe bínú yèèpẹ̀ ní ti ń wá látara bẹ́ẹ̀ oúnjẹ yẹn torí pé ó wá láti inú kíni o yèèpẹ̀ ọlọ́run ti dá aládàá kíni yẹn náà o látara yèèpẹ̀ náà nìyẹn rárá àṣẹ ọlọ́run ọba òun náà ni kíni o òun náà ni omi yìí nífi ń wá sí ara kíni o ẹnì kọ̀ọ̀kan wa àṣẹ ọlọ́run ni ètò ọlọ́run ni so ètò ọlọ́run ni ó fi máa ń jẹ́ pé omi fi ń dọ́dọ́ yìnyàn so èèyàn lè máa jẹun gẹ́gbà míì tó yẹ pé ọlọ́run lè má nìkí nǹkan kan wá láti bẹ́ẹ̀ so tí ó sì máa jẹun dáadáa tí ó sì máa ṣe gbogbo dáadáa so ètò ọlọ́run òun náà ni àlámọ̀rí yìí so náà làwọn afáàní pé ká ṣàfitì ẹ̀ sí ká gbà pé ọlọ́run bá dá wa látara kí ni o àtọ̀ ọlọ́run náà ni sì ń ṣe ètò àtọ̀ náà so ọlọ́run á sọ fún wa yìí pé inú lẹ̀ẹ́lẹ̀. ọlọ́run ní inú lẹ̀ẹ́lẹ̀ òun náà la ti dá yín ìyẹn ni pé adá baba ńlá yín láti inú lẹ́lẹ̀ àwa dá ẹ̀yin látara àtọ̀. wàá fi àánú ìdùnkùn. ọlọ́run ní wàá fi àánú ìdùnkùn ọlọ́run ní ilẹ̀ ẹlẹ̀ náà làwọn ọlọ́run ọba láàdá yín padà sí. Si wàfíà nù ìdùkùn ilẹ̀ ẹlẹ̀ náà láàdá padà sí kò sí èméjì ń bẹ́ẹ̀ gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ pátá yányán gbogbo wọn náà ni ó padà sí orí ilẹ̀ èèdórí ọmọ ènìyàn ni o èèdórí àlìjànú ni o gbogbo igi ni o gbogbo tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó tún padà sí orí ilẹ̀ padà ṣùgbọ́n náà máa ń sọ̀rọ̀ àwọn ọmọ èèyàn bíi pé ilẹ̀ ẹlẹ́ náà látún wá padà sí àwọn àfáà wa ní kí ló dé tó jẹ́ wípé gbàtọ́rọ̀ wọn bá lo áádà àbí àádà kéèyàn sẹ́rí èèyàn padà síbì kan téèyàn bá fẹ́ sẹ́rí padà síbì kan ó máa jẹ́ rìtọ́ọ̀nù tó ó yẹ kó jẹ́ ìlà ni ó wà ń bẹ̀ ọlọ́run wa ni wà fi á nà ìdùnkù ọlọ́run wa ni ibẹ̀ náà láàdá yín padà sí kò wá lo ìlà ó wá lo fi síbẹ̀ àwọn àfáàní fídẹ̀ni kíní yẹn máa túmọ̀ sí pé nínú ó máa túmọ̀ sí nínú kíní yẹn gangan wọ́n ń torí pé tá dé inú ilẹ̀ padà a ìsìkìrọ́rù wà níbẹ̀ a tún ṣe sínú lẹ́lẹ̀ a tún padà di yèèpẹ̀ tán yẹ́nyẹ́ síbẹ̀ tààtàrà ìkọ́nà tó wá gbéra dìde tó yẹ kó sọ pé wà fi á nù ìdùn kan so ẹ wà nínú ẹ̀ gẹ́gẹ́ tá a dà yín padà lọ síbẹ̀ ẹ̀ tún á wà nínú ẹ̀ ìjọ máa jẹ́ parí ni ẹlọ́wọ́ amú abẹ́ wà fi àná ìdùnkún kí bá wà fún àti wọn mọ̀ nípa èdè gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa ìgbẹ́ lọ́ba fi lo wà fi á ó fi lo fi tí ó fi lo ìlà ibẹ̀ náà láṣẹ kí ni o òun náà ni á dá yín padà síbẹ̀ tẹ́ẹ̀tàn wá wà ń bẹ́ẹ̀ èyí tó jẹ́ wípé ibẹ̀ gbogbo oríkèéríkèé ara yín yóò tún wá di tí kòkòrò jẹ ẹ̀ẹ́tún di ẹni tó ṣe wípé ẹ̀ẹ́tún jẹrà ẹ̀ padà wá di èpè síbẹ̀ ṣùgbọ́n àwọn kan wà tó lọ́wọ́ bó tún pọ́nlé tó jẹ́ wípé wọ́n jẹ́ ẹni tó ṣe wípé nǹkan kan ò ní jẹ́ nǹkan tí ó ṣe bọ́dì wọn àwọn tó fìdí múlẹ̀ tẹ́rì fìdí múlẹ̀ òun náà ni àwọn ànábì ọlọ́run ọba tó gbé àwọn ànábì ọlọ́run ọba látàkùlùlẹ̀ àrídú àjìsá àmàhùn ilẹ̀ ẹlẹ́ ò lè jẹ́ bọ́dì àwọn ànábì ọlọ́run so ọlọ́run bá dẹ̀ máa ń pọ́n lé àwọn tí wọ́n jẹ́ àwọn ṣùwádà àwọn tó bá kú sójú ogun gbà míì tẹ́pẹ́ ilẹ̀ ẹlẹ́ tó jẹ́ bọ́dì tiwọn náà láwọn àgbà míì ṣùgbọ́n tó fìdí lẹ́ àwọn ní ẹ̀rí fìdí múlẹ̀ sọ àdéhùn bá tún wá wọ ọlọ́run ọba tó náà bá fẹ́ pọ́nlé ó wá lè jẹ́ mùsùlùmí ó sì lè jẹ́ kèfèrí ọlọ́run nìkan ló mọ rízìn tó fi fi irú bọ́dì yẹn lẹ̀ tílẹ̀ lẹ́ òfin jẹ́ sọ ọlọ́run nìkan ló mọ rízìn pẹ̀lú ẹ̀ ọlọ́run á sàlàyé fún wa yí pé inú lẹ́ẹ̀lẹ́ o òun náà ni àádìẹ tó ṣe pé yọ padà sí ọlọ́ni wá mi ní a. ìhà ló kúrì jòkun tààrọ́ ta ni òkúrọ́. ọlọ́ni wá mi ní a ló kúrì tààrọ́tàn òkùrọ̀ ọlọ́run wa ni nínú lẹ́lẹ́ yìí o àwọn ọlọ́run ọba nọkùnríjú kan bèlèbà àmúyín jáde kúrò láti inú lẹ́lẹ́ yẹn àgbẹ̀yìn jáde àgbẹ̀yìn dìde ń bẹ́ẹ̀ àwa tún ní gbogbo bọ́dì yìí tó ti jẹrà tó ti lọ ọlọ́run ó dá padà gẹ́gẹ́ bó ti wà tẹ́tẹ́lẹ̀ kẹ́ ẹ tó kú ọlọ́run tún wá ní kẹ́mi ó tún padà sínú bọ́dì yìí ọlọ́run ní wàmí ni a nukuri jukun. wàmí a nukuri jukun tààrọ̀ ta ní ọ̀kọ̀rọ̀. ọlọ́run ní inú ẹ̀ láti mú yín jáde tààrọ̀ ta ní òkúrọ̀ another time ọlọ́run ní a tún mú yín jáde bẹ́ẹ̀ ọlọ́run ní a tún mú yín jáde bẹ́ẹ̀ ní ìgbà ẹlẹ́ẹ̀kejì ìgbà alákọ̀ọ́kọ́ bá ti bẹ̀rẹ̀ nìyẹn inú rẹ̀ láti lọ mú yín so ìgbà ẹlẹ́ẹ̀kejì ni a tún ṣe bẹ́ẹ̀ fún yín ọlọ́run bá ń ṣàlàyé fún wa ká lè bá ọlọ́run ọlọ́run bá mú àwọn àmì wá nípa ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run tó wá ní àwa náà dájọ́ mọ ènìyàn a ní connection pẹ̀lú ilẹ̀ ẹlẹ̀ ibẹ̀ láti wá ìwà alákọ̀ọ́kọ́ tá a wá yìí a sì tún padà sínú ẹ̀ a sì tún padà wá kí ni o ìwà ẹlẹ́ẹ̀kejì tí ò sí èméjì bẹ̀. gbólóhùn yìí ó jẹ́ gbólóhùn kan èyí tó jẹ́ pé àwọn àáfàá wọn ń ṣàlàyé fún wa yìí pé àwọn ọ̀rọ̀ kan wà tí ó so pọ̀ mọ́ gbólóhùn yìí àdìsí kan wà táwọn afa sọ fún wa wípé àdìsí tí ó fìdí múlẹ̀ ni ká má jẹ́ ẹni tí ó lo àdìsí náà torí pé àdìsí náà wà dọ̀ yìí fún jìdàn àwọn afa kan nínú àwọn afa ibnu ibnu iban wọ́n sọ pé àdìsí yóò ó ní mọ̀ọ́dúnwù tó ni àdìsí tí wọ́n fi purọ́ mọ́ ànábì ni so wọn ò fẹ́ kí á lò ó òun náà ni àdìsí àbí àmàmà èyí tó jẹ́ pé àdìsí yìí sọ àdìsí àbí umama wọ́n ṣàlàyé fún wa wípé àdìsí yóò ìdá dáfúnì umi kùlùsùm nígbà tí ọmọ ànábì tá a mọ̀ sí umi kùlùsùm nígbà tó kú wọ́n ní ànábìsà sálàm ó wá sọ gbólóhùn wípé mi ní akọ̀lákúnákún wọ́n á sọ gbólóhùn yẹn wàfíyàánú ìdùnkún wàmí ní àánú kùrìjùkún tààtàn òkúrọ̀ wọ́n ní ànábì sọ gbólóhùn yìí gbogbo àwọn àfa aládìsí pátá yẹnyẹn òun náà ni wọ́n sọ pé àdìsí yìí o àdìsí tó lẹ́ni kódà wọ́n ní ẹni tó tún gbà wá tó wà nù àwọn rìwáyà yẹn nínú ẹni tó ṣe yìí pé Ubaidullahi bunu Zahar ẹ̀dọ́ pé ìmọ̀ ẹ gba àdìsí tó jẹ́ pé ó jẹ́ mọ̀ọ́dù wá ni lọ́rọ̀ àmọ́ fabricate àdìsí yóò wọn àdìsí yóò wá só máwọn èèyàn dáadáa tí wọ́n jẹ́ àwọn tó fìdí múlẹ̀ nínú àwọn àfáà tí wọ́n gba àdìsí wá so látara bẹ́ẹ̀ oní wọn wa yìí pé ká ṣọ́ra fún àdìsí yìí olóbi jẹ́ yìí pé àdìsí yìí àwọn èèyàn kan wá máa ń lò ó nígbà tá a bá fẹ́ gbé òkú wọ inú sàárè nígbà tá a bá fẹ́ gbé òkú wọnú sàárè ẹ̀rí tó fìdí múlẹ̀ òun náà ni wípé òjíṣẹ́ ọlọ́run ọba tó bá fẹ́ gbé òkú wọnú sàárè àdìsí tí ibùdó umaru gbà wá èyí tó sọ fún wa pé ànànàbí isra salam isra adikala lèmẹ́jì talikọ́bà òṣìṣẹ́ ọlọ́run ọba tó bá fẹ́ gbé òkú wọnú sàárè gbólóhùn tí máa sọ ni bisimilahi yóò ní wàhálà milati rasulillahi bisimilahi wàhálà milati rasulillahi so ẹsẹ̀ òkú náà mọ́kọ́ máa mú lọ sínú ibi sàárè so látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ọba gbólóhùn yìí òun náà lòṣìṣẹ́ ọlọ́run máa ń sọ ọ̀wọ́ ká sọ pé bisimilahi wa ala sunnati rasulillahi ìkànnù méjèèjì inú ká sọ pé bisimilahi wa ala millati rasulillahi àbí ká ní bisimilahi wa ala sunnati rasulillahi so ìkànnù ọ̀rọ̀ méjèèjì yìí òun náà ní gbólóhùn èyí tó ṣe yí pé a máa ń sọ nígbà tá a bá fẹ́ gbé òkú sínú sàárè ṣùgbọ́n èyí tó tún máa ń tẹ̀lé náà ni pé wọ́n fẹ́ fún wa pàtàkì jùlọ àwa tó jẹ́ wípé a wà níbẹ̀ nígbà tó fẹ́ sin òkú àwa tá a wà níbẹ̀ nígbà tó fẹ́ sin òkú wọ́n fẹ́ kó jẹ́ pé káwa náà ó bu yèèpẹ̀ kìí sọ òkú ni wọ́n ní kó máa da yèèpẹ̀ sókù lórí àyàwó ni ọmọ àwọn ọmọ rẹ̀ dà ẹ wá máa bu yèèpẹ̀ máa bu sí ara ẹ̀sìn kọ́ lọ́sọ pé káwọn ọmọ òkú kí wọ́n máa wá síbi yèèpẹ̀ kí wọ́n máa bu yèèpẹ̀ sókù lórí ẹ̀sìn kọ́ ló sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà níbi tí wọ́n ti ń sin òkú yẹn gangan àwọn ni wọ́n fẹ́ kó jẹ́ pé kí wọ́n bu yèèpẹ̀ nílẹ̀ kó wá jẹ́ pé wọ́n lọ síbi orí òkú yẹn wọ́n wàá bù wọ́n fi ọwọ́ méjèèjì bù ẹlẹ́kìnní wọ́n dà síbẹ̀ ẹlẹ́kejì yọ dà síbẹ̀ ẹlẹ́kẹta wọ́n dà síbẹ̀ tó gbé jẹ́ àdìsọ pé ó fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfa ti sọ wọ́n ní àdìsí náà ó jẹ́ nǹkan pé ibnu maja olóògbà wa ibnu maja asukọlani oladisitu lálàáfíà ni albani náà sọ pé hadisi tí ó lálàáfíà ni alakim náà akama ale ibise a so eh, ibnu abidaud ona o akama ale ibise ha so hadisi náà hadisi sọ pé ó lálàáfíà ni so látara bẹ́ẹ̀ wọ́n ló ṣe ọlọ́run ọba sọ́lá alájà náà zatin ó kírun sókù kàlà súnmọ́ ata kọ́bùrà. <clears throat> alimayit mi kíbalẹ̀ ráàsì òṣèlú ọba wa wá síbi sàárè ẹni yẹn níbi ibi orí ẹ̀ sọ fàásà alẹ́ i sàlàsà òṣèlú ọba wa da yèpẹ̀ síbi ibẹ̀ lélo ibi orí ibi ibi òkè orí ẹ̀ yẹn òṣèlú ọba da yèpẹ̀ sí ní ẹ̀ẹ̀mẹ́ta lóbi jẹ́ pé àwọn tán jẹ́ àwọn àfa wọ́n máa ń fẹ́ kó jẹ́ pé gbogbo ẹni tó bá wà níbi tí wọ́n ti ń sin òkú yẹn àwọn tán jẹ́ pé wọ́n ń ṣe gbogbo iṣẹ́ wàhálà bẹ̀ káwọn náà gbìyànjú láti bu yèpẹ̀ yẹn lẹ̀ kí wọ́n lọ síbi orí òkú láti dà síbẹ̀ ìdá pé wọ́n gbà wá lọ́dọ̀ imamu ahmad kọlọ́nkóbá yọ́nú sí imamu ahmad so wọ́n ní anáwó adọ́ra janazatan ó wà níbi tí wọ́n ti ń sin òkú kan nígbà tí falama wúlíkì alẹ́ àtọ̀ nígbà tí wọ́n ń da yèèpẹ̀ sórí òkú náà kọ́ọ̀mà ilal kọ́bùrì bàbá wa lọ síbi ibi sàárè náà fa asa alẹ́ yìí wọ́n dẹ̀ da yèèpẹ̀ síbi sàárè yẹn sàlásà àsàyàt ìdá yèèpẹ̀ lẹ́ẹ̀mẹ́ta wọ́n dà síbẹ̀ sùmọ́rọ́jà ìlàmọ̀káàní lẹ́yìn ìgbà tí wọ́n ṣe eléyìí tán wọ́n padà síbi ààyè wọn wọ́n wá ní wàkọ́ọ̀lù àtọ́jú báwọn yẹn tó wà ń bẹ́ẹ̀ kí wọ́n lè bá a mọ̀ yìí pé ẹ̀rí tó wá ni wọ́n ní ọ̀rọ̀ yìí ó kọ̀dìjà àlìjì pé ọ̀rọ̀ tẹ nǹkan táwọn ṣe yìí ọ̀rọ̀ yìí ti wá pé ali ṣe bẹ́ẹ̀ wà sọ anahu asa ala kọ́bìrì bùnú mukafaf pé ali o ọlọ́láàfíà yìí pé ó dá yèèpẹ̀ síbi sàárè ẹnìkan tó ń pè ní ibùnú mukafaf so lẹ́ẹ̀mẹ́ta síbi orí rẹ̀ pẹ̀lú àdìsí pànàbí ṣe bẹ́ẹ̀ pẹ̀lú pé Ali ṣe bẹ́ẹ̀ so lẹ́yìn wá gbà náà ẹni tó tún ṣe bẹ́ẹ̀ òun náà ní Ibn Abbas kọ́lọ̀ kó bá yọnu sí Ibn Abbas òun àwọn ní Ibn Abbas lámà dúfinà Zayd ibn Sabit ìkànnì àwọn sọ̀hábà ní Zayd ibn Sabit tẹgbẹ́ òun náà ni wọ́n yàn ní ẹni tẹgbẹ́ yọ ọkọ̀ Kùránì lẹ́gbàtí Abubakar fẹ́ kó Kùránì jọ ó dẹ̀ jẹ́ àfáà fún Eh, Ibn Abbas nígbà tó kú Ibn Abbas gangan asafi kọbúrí isalasan ó jẹ́ ẹjọ́ da yèèpẹ̀ síbi sàárè rẹ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta kọ́lá àwọn onídàásí tán kọ́lá àkàdá ayẹ́dẹ́ abúlé ilmu ó ní ah, a bàfà ìtìkú bímọ tí mo ń lọ nìyẹn níbi ìwáyà mi àkàdá yud family ilmu bí wọ́n ti máa ń sin ìmọ̀lélẹ́ yìí nítorí pé àfa àgbà ni ẹni tó kú náà sọlá dára bẹ́ẹ̀ ẹ̀rí fìdí múlẹ̀ pé a máa ń da yèèpẹ̀ lẹ́ẹ̀mẹ́ta sórí òkú fún àwọn tó bá wà níbẹ̀ tán bá pé gbogbo wọn lè má ṣe ṣùgbọ́n tó bá ráyè láti ṣe kó rí i pé òun ṣe ṣùgbọ́n àdìsí kan wà bẹ́ẹ̀ pé wọ́n lè ṣe ọlọ́wọ́n bá da yèèpẹ̀ sórí Usman bin Mas'ud àdìsí eléyìí náà ni Daaru Qutni ó gbà wá eléyìí ni àdìsí tó yẹ pé òun lẹ́ńtì ẹ̀ ṣùgbọ́n àwọn yòókù tó wá pé àdìsí níbi da yèèpẹ̀ síbi orí òkú eléyìí jẹ́ nǹkan tó ṣe so látara bẹ́ẹ̀ ká da yèèpẹ̀ síbẹ̀ láì ní sọ nǹkan kan ó wípé àwọn èèyàn ṣẹ̀ máa sọ mí ní àkàlákínákún èèyàn wà dá lákọ̀ọ́kọ́ wàfíyánu ìdùnkún èèyàn dẹ́lẹ̀ kejì wàmínánu kùrìjùkún tààràtàn okòrò èèyàn wà dẹ́lẹ̀ kẹta sí gbogbo àwọn ẹ̀rí yìí kò jẹ́ nǹkan tí ó fìdí múlẹ̀ kódà ẹ̀rí tó tún fìdí múlẹ̀ àwọn àfa ò kì í fẹ́ ká lò ó ìdá sọ fún wa pé ibnu umar ó débi sàárè kan ó bu yèpẹ̀ yẹn lákọ̀ọ́kọ́ tó sọ pé bisimilahi ẹlẹ́ẹ̀kejì tó bu sọ pé allahu akbar ẹlẹ́ẹ̀kẹta tó bú o sọ pé alihamdulilayi rọ́bìlì alamin àwọn àfààní ká máa ń lò torí pé asaru ni tọ́wọ́ látọ̀dọ̀ ibnu umar ààrẹ rí ẹ̀rí ẹ̀ panabi ṣe bẹ́ẹ̀ so lẹ́yìn wá gbà náà àwọn tí wọ́n jábà jẹ́ pé wọ́n wà nílànà ìmáàmù ṣáfì yìí àwọn náà tún máa lo tá a fa sọ pé ká máa lò tí wọ́n bá buyè pé alákọ̀ọ́kọ́ wọ́n ní àlà umma u indal mas'ala ujata u ìwọ ọlọ́run bá wa nu òkú yìí ní ìbéèrè tí wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ bá wa nù ní ánsà kó lè mú wa tí wọ́n bá bu yèpẹ̀ alákọ̀ọ́kọ́ wọn dà bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì ó ní àlà umafta abuwaba sàmà ìlú yìí wọ́n ní wọ́n ọlọ́run tẹ́mi ẹ̀ bá ti ń gun sánmà lọ jẹ́ kí lẹ́kùn sánmà ò sí fún ẹ̀mí rẹ̀ lẹ́yìn wọn gbàgbọ́ tí wọ́n bá bu yèpẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní àlà umajá fẹlẹ̀ ardọ́ anjàmbẹ́yì ìwọ ọlọ́run má so gbogbo àwọn ilé ìgbàdàn lórí ẹ̀ ẹni tí a lè mú wá pé Anas bin Malik ipe ó ṣe léyìí fún àwọn òkú pé a máa sọ pé Allahumma jáfẹ́lẹ́ ọ̀dọ̀ àǹjàǹbẹ̀ yìí wà wá sí alẹ́ ìfúrọ́tà o àdìsí tó lẹ́ni gẹ́gẹ́ àwọn àfa àti sọ bẹ́ẹ̀ náà lè tọ́ tún wá pé nínú Tabarani tí wọ́n tún gbà wá pé Anas tún ṣe bẹ́ẹ̀ nígbà tó sin ọmọ rẹ̀ kan ó sọ pé Allahumma jáfẹ́lẹ́ ọ̀dọ̀ àǹjàǹbẹ̀ yìí wàtá àbúwábà sàmáyé lè rú ìhì pé gbólóhùn yìí tí wọ́n sọ fún wa yìí pé Eh, <clears throat> Anas múnà Malik sọ yìí ó ti sọ pé wà abdili ubi dari yìí daran khayran min dari yìí gbogbo eléyìí pátá yẹn àwọn àfáàní pé àní máa gbà wọlé torí pé kò sí ẹ̀rí tó jẹ́ pé ó fi díẹ̀ múlẹ̀ lẹ́yìn ká bu yèèpẹ̀ ká sì da yèèpẹ̀ yẹn ká dà sí ibi orí ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta kò nídìí pé a sọ̀rọ̀ kankan eléyìí lẹ́rìí tó jẹ́ pé ó wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run àìdẹ́ ẹ̀ẹ́dẹ́bi sàárè ta sí tán ká tó wá máa sọ fún òkú yìí pé mọ́gbàgbé tó sọ jáde kúrò nínú sàárè yìí pé kọ́ mọ́gbàgbé tó máa ń bí ọ léèrè yìí pé kínní kan wọ́n ọmọ alágbájá ọmọ alágbájá tẹ́ bá bí ọyọ́ ìpìtà lọ́lọ́wọ́n ọba rẹ kọ́ ọmọ sọ pọ́lọ́ lọ́lọ́wọ́n ọba rẹ eléyìí kò sẹ́ni kankan bẹ̀ rárá tó wá lọ́tọ̀dọ̀ àwọn lọ́tọ̀dọ̀ ànábì sàlám kò wá rọ̀dọ̀ sọ̀hábà àwọn èèyàn kan ni wọ́n kà lọ ohun jọ tí wọ́n ń ṣe so àwọn yẹn ti wá sọ di pé dáhùn bá ti kànú tí àwọn gbọ́dọ̀ lò so ládàá bẹ́ẹ̀ kí gbọ́dọ̀ bá kànú tí àpàtà yẹn òun náà là á máa ń lò èyí tó bá fìdí múlẹ̀ bẹ́ẹ̀ òun náà ni ó máa jẹ́ nǹkan tí a máa lò so ládàá bẹ́ẹ̀ àyà yìí ìtọ́fẹ́ ká gbọ́yé látara àyà tó wà nínú súrátù tọ́ a ní àyà fifty five pé mini akọlakunakun. mini akọlakunakun wà fi àánú ìdókun. ọlọ́run láti inú lẹ́lẹ̀ òun náà ni àti dá yín ọlọ́run ní inú lẹ́lẹ̀ náà láti dá yín padà sí tẹ́ẹ̀dẹ̀ dúró gbọ̀ngbẹ́ ń fáwọn àsìkò kan. wà mí náà nọkùnrin jokun tààrọ̀ ta ni ọ̀kọ̀rọ̀. ọlọ́run láti inú lẹ́lẹ̀ yìí náà láti wá mú yín jáde ní àsìkò ẹlẹ́ẹ̀kejì tẹ́wàá jáde ńbẹ náà. wàlàkọ̀dẹ̀ ara iná wò àyà tìǹà kúlà fàkàzàbà wàhábà. ọlọ́ọ̀bá wa ń ṣàlàyé fún wa torí pé ọ̀rọ̀ pẹ̀lú aon òun náà ni à ń sọ Musa ti mú àwọn ẹ̀rí wá àwọn tí fìlànà ó fi dá ọlọ́run ọba mà Musa ti mú wá torí pé gbogbo nǹkan tó sọ ìpátá ẹran yẹn kò sẹ́ni tó lè ṣe àyàfọ́ lọ́hùn so kò sẹ́ni tó lè ṣe ohun tó sọ yà fọlọ́n so fìyà náà sọ yìí pé irọ́ ni wọ́n Musa lọ ń pa ṣùgbọ́n ọlọ́run bá ṣàlàyé fún wa pé fìyàánù sọ pé irọ́ ni Musa ń pa kọ̀ọ̀kan nígbàgbọ́ sí ọlọ́run tí Musa ń ṣàlàyé ni lọ́n fi pè ní òpó ló fi wá di ẹni tó pe Musa nírọ́ nìyẹn tó gbà lóòótọ́ nígbàgbọ́ sí òpè irọ́ náà nìyẹn ibùkún ọmọ sọ pé irọ́ ní pa kọ́ ọgbà pé òdodo ní sọ ṣùgbọ́n ó ti pè ní irọ́ nìyẹn torí pé kí ni o ò nígbàgbọ́ sí so ọlọ́run ọba wa ní so ló ń sọ pé kúfúrú tó wà fún fèrè àwọn òun náà ni kúfúrú inad ó rí òdodo báyìí ó wá tako ọ̀dọ̀ ni kéèyàn má rí òdodo òun ti rí òdodo ó wá tako kúfúrú inad náà máa ń pè ló jẹ́ pé ní sọ́tún namli ọlọ́run ní wàjáhàdú bìhá. wàsítáìkọ́nà tí a ń fòṣòhún. ọlọ́run ní àwọn kan náà àwọn kèfèrí wọ́n máa takọ̀rọ̀ ọlọ́run wàsítáìkọ́nà tí a ń fòṣòhún ẹ̀mí wọn gádẹ́ mọ̀ pé òdodo ni ṣùgbọ́n àwọn kan wà wọ́n dẹ̀ tako ọlọ́run wọn ò sì ní gbà irú ẹ̀ ní Fáráò sọ ọlọ́run ṣàlàyé fún wa pé ẹ̀mí rẹ̀ mọ̀ wípé òdodo ni ṣùgbọ́n zulman wa olúwan àbòsí ló ṣe fẹ́mi ara rẹ̀ gidi máa ń ká ìlú kan wò pé òun sì ní gbà kó sí jọ́ ṣẹlẹ̀ oró dodo kò sì tẹ̀lé so ó ṣàbòsí sẹ́mi ara rẹ̀ ni kódà ẹni tó jẹ́ àbútọ́lì tó jẹ́ tó tọ́jú ànábì oró dodo ṣùgbọ́n kó gbà zulman so ó sàbòsí sẹ́mi ara rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ náà máa yí káwọn kan ó rí òdodo kí wọ́n mọ́ tẹ̀lé irú ẹ̀ náà ni fèrè àwọn ọlọ́run jẹ́ ó rí òdodo ṣùgbọ́n ọlọ́run bò jẹ́ ó ṣe kí ni o kò jẹ́ ó lè tẹ̀ lódodo ọlọ́run wà lọ́kọ́ ní ààrọ̀ iná. ààrọ̀ iná wù àyà tìǹà. ọlọ́run ní wà lọ́kọ́ ní ààrọ̀ iná wù àyà tìǹà kúlà ọlọ́run gbogbo àmì wa pátá yẹn yẹn òun la fi mọ́ àwọn àwọn afọwọ́ sọ yìí pé ṣé gbogbo àmì tán yányán òun náà lọ́lọ́run wá fi máa lọ́wọ́ fi hàn Fáráò rárá àmì tọ́lọ́run bá gbé fún Musa lọ́wọ́lọ́wọ́ báyìí àmì yẹn tán yányán nítorí jẹ́ kí nǹkan yé èèyàn tán yányán ọlọ́run ọba ti ṣe kí ni tọ́lọ́run gbé fún Musa ó ti ṣe kí ó ti fi hàn Fáráò lóbi jẹ́ pé gbogbo nǹkan pátáyà òun náà tí ọlọ́run gbé fún Musa ọlọ́run fún Musa ní ọ̀pá ọlọ́run fún ní ọwọ́ tí ó máa nà jáde ó fi méjèèjì hàn Fíráùn à ń bọ̀ wá kà nísìn ó fi méjèèjì hàn Fíráùn ọlọ́run fún Musa ní bàrọ̀ im àwọn àwíjàre gbogbo ẹ̀ náà láti kà bí nísìn gbogbo ọ̀rọ̀ téèyàn máa ń sọ fún yẹn téèyàn fi máa ń nígbàgbọ́ Musa sọ gbogbo ẹ̀ fún kí wá sí pé gbogbo àmì ọlọ́run tán yẹnyẹn làwọn àfihàn Fíráùn Fíráùn ò tẹ́tọ́ lé ní gbogbo àmì ọlọ́run tán yẹnyẹn so làwọn afáàfin sọ yìí pé kùlíyà ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ìdọ̀fíyà ni ọ̀dọ̀ Musa nìkan lásàfitì ẹ̀ sí i kìí ṣe pé àwọn àgbẹ̀ gbogbo àmì ọlọ́run tán tí wọ́n náà bá sọ fọ́mọ rẹ wípé wo ìwọ ọmọ yìí yìí tí mo bọ́ ọmọ wa gbogbo nǹkan bá dáhùn yẹn mo bọ́ ọmọ wa pé wo nǹkan lọ́wọ́ mú fún ọkàn <laughs> sáré pé ọbẹ̀ fi jẹ́ kí ó mọ títóbi tó ọba mú bọ̀ ni kí gbogbo nǹkan bá dáhùn yẹn mo bọ́ ọmọ bọ̀ ṣé gbogbo ọdún mẹ́láyé lọ́wọ́ bá mú bọ̀ ó ní máa mú kẹbọ̀ ọjọ́ mi so gbogbo nǹkan kọ́ lọ́ba mú bọ̀ tí ó tún yàtọ̀ sí tó tún mú bọ̀ ọlọ́run fi àwọn àmì tó yẹ kí pìrìánù ó fi gbà gbogbo tí ó yẹ kí pìrìánù ó fi gbà ló jẹ́ àmì tá a gbélé musa lọ́wọ́ gbogbo ẹ̀ padà yẹnyẹ òun ni ọlọ́run ọba kí ni o fàkàdàbà. fàkàdàbà wàhábà. ọlọ́run ọba ní ṣùgbọ́n fìràhàn fàkàdàbà òun ni pé ìmùtánà à ánilẹ̀ ìmánì bíà so ó kọ̀ kò ní ìmánì sí inú fi di ẹni tó kàdàbà so kò ní mọ́ni sí ó pè irọ́ náà nìyẹn wàhábà ó dẹ̀ dídẹ́ ló ṣe wípé ó kọ gbogbo àwọn àmì yẹn kò tẹ̀lé látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sàlàyé fún wa pé Fir'aun kọ gbogbo àwọn àmì náà náà. Kọ́lá jìtánà lè tó kórè jàǹdà mi náà àròdìnà. So ìtẹ̀tí ń bẹ níbí ọlọ́run bá ń sàlàyé fún wa ṣùgbọ́n àlè ìtàn yìí ọlọ́run bá ti mú àwọn nǹkan kan kúrò ń bẹ aláti lọ kà nínú sọ́tò Araf òun ni yóò dá wa padà sínú ìtàn yìí tá a fi lè kọ̀ntínú rẹ̀ pé fìlànà wa sọ yìí pé ìwọ Musa sọ wá láti wá lé wa jáde kúrò nínú ilẹ̀ ẹlẹ́wà ni so bẹ̀kódó sọ gbólóhùn yẹn fìlànà sọ bẹ́ẹ̀ àwọn ẹbẹ̀ wa fìlànà náà sọ bẹ́ẹ̀ wọ́n jọ sọ́pọ̀ ni tòkí fìlànà lòdì kí wọ́n máa sọ bẹ́ẹ̀ so a lọ ka sọ́tọ̀ àrọ́f láti àyà one o oh four òun láti máa kà á máa kà wá sí one hundred and twelve torí kálíbà sopọ̀ mọ́ a nídìí bùkátà sí láti lè sopọ̀ mọ́ sóra tá n kà lọ yìí kó lè bá a jẹ́ nǹkan tí yóò yé wa dáadáa nam. وقال موسى ya فرعون إني inni من رب العالمين. Musa ó sọ fún Firaun yìí pé ìwọ Firaun inni rasulun min rabbil alamin èmi ò ìránṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá gẹ́gẹ́ bí wọ́n ti sọ nígbà tí àwa náà ètò àti kàsẹ́yìn náà. حقيقني ala ala أقول ala الله إلا الحق. ẹ i tó jẹ́ pé mo torí ẹ̀ wá mo jẹ́ ẹni tó ṣe yí mo lẹ́tọ̀ọ́ sí pé mi ò gbọ́dọ̀ sọ nǹkan kan tó kí mo di dànù bí ọlọ́run mi ò gbọ́dọ̀ sọ nǹkan kan alàlọ́ kí n sọ nǹkan kan mọ́ ọlọ́run ìlàlẹ̀ akọ àyàfi kó jẹ́ òdodo so wọn ni kí ni. kọ́díjì ìtukùn bíbá yìí náà ti rìn rọ̀bìkún. èmi Mùsá ti wá bá gbogbo yín bíbá yìí náà ti rìn rọ̀bìkún pẹ̀lú àwíjàre látọ̀dọ̀ ọlọ́run ọba yín náà. فارسل معي بني إسرائيل فارسل معي بني إسرائيل ọlọ́run ní arsil ma'iya bani israel rán bani israel rán àwọn bani ju àwọn bani israel lẹ̀ fún mi ọlọ́run ní kí n kó wọn lọ sí bethel makdas gẹ́gẹ́ bá ṣàlàyé fún wa lẹ́yìn eléyìí bí musa tún ti jíṣẹ́ fún fèrèhàn ni àwọn èèyàn wà ń bẹ̀ musa jíṣẹ́ fún fèrèhàn náà. kọ̀ọ̀lá ń kún kunta jita bi ayatin fatibiha. so ìjọ ẹ̀kọ́ wà lẹ́yìn àyà ta kàtó ní ìsìn ní fìràánù kọ̀ ìbàdí fìràánù wa kọ̀ tán tọkọ̀ tí Musa tún ṣe wá sí fún tó kọ̀ ọ wá sọ fún Musa wípé kí láàmì tá a fi mà pààyàn bí Ọlọ́run ni ọ sọ̀rọ̀ nkúntàjì tàbí àyàtì tó o bá ní àmì tí máa fi mọ̀ wípé Ọlọ́run lọ́rọ̀ ń ṣẹ́ fati biha ọyà amúwá jẹ́ kí n rí i. kùntàmínà sọ̀díkì. tí wọ́n bá jẹ́ kan nínú àwọn tó jẹ́ olódodo ọyà mami náà wà jẹ́ kí n rí i. falkọ̀ asọ́wọ́ fàyídà ìyàsúbànú mọ̀bí. ọlọ́run ni musa wá ju ọ̀pá rẹ̀ lẹ̀ fàyídà ìyàsúbànú mọ̀bí yẹn gbàdó jùlẹ̀ báyìí ó di ejò èyí tó fojú hàn pé ejò lélẹ́yìí ونزع يده فإذا هي بيضاء للناظرين lẹ́yìn ìgbà tó tún ṣe lẹ́yìn tán ó tún ayọ ọwọ́ rẹ̀ jáde gẹ́gẹ́ bá sọ fún apẹ́ ọlọ́ni kọ́ máa ti bọ ibi abíyá kọ́ máa yóò dì mọ́lẹ̀ tọ́lá kí mọ́lẹ̀ yẹn lọ kọ́ fi kan igbáyà rẹ̀ padà ọlọ́run ní pé ìwọ Musa wanaza ọlọ́run sọ fún nípa Musa pé wanaza yàdà Musa wá yọ ọwọ́ rẹ̀ fẹ́ ìdá yàbẹ̀ ìdán ọwọ́ yẹn wá funfun lìnà rírì gbogbo àwọn tí wọ́n wò ó rí pé ó dà gẹ́gẹ́ bí òṣùpá lọ́kàn nam. kọ́lá ìmàláwo mi kọ́ omi fíríàwọ̀nà iná hàdà lásàhìrò àlì. ọlọ́ni gbogbo àwọn jàmáà tí wọ́n wá ìyẹn fẹ̀rẹ̀ àwọn fìyàwó náà sọ gbólóhùn yẹn àwọn jẹ̀mọ́ yẹn náà sọ gbólóhùn yẹn àwọn tí wọ́n jẹ́ yẹn tí wọ́n jẹ́ àwọn tí fìyàwó kọ tí wọ́n ti ń darí yàtọ̀ sáwọn míì tí wọ́n wà yàtọ̀ sáwọn tí wọ́n ń darí gbogbo wọn bá wọn jẹ́ pé iná ara. ahada alasa irun ali. wọ́n ní eléyìí òpìdán tó fo tó yẹ pé ó ní mímọ̀ pa dán dáadáa ni. náà yòrídù àyìn yòkóríjàkùn min àròdìkún. wọ́n wá ń sọ fún àwọn tí wọ́n ń darí pé yòrídù àyìn yòkóríjàkùn min àròdìkún eléyìí tẹ́ wo yìí ọ̀fẹ́ eléyìí jáde kúrò nínú ìlú yín àáfàá ni ẹ wo àwọn èèyàn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn só bá nǹkan tí Musa Musa fi ẹnikẹ́yìn mú ẹ̀ẹ́ mujiza wa miracle wa ó dẹ̀ fọ̀pálẹ̀ ó fi hàn yóò dejò ó yọ ọwọ́ ó ẹ wá fẹ́ sọ fún àwọn èèyàn tẹ́ ń darí ẹ sọ fún wípé ọkùnrin yóò ẹ o. eléyìí fẹ́ léyìn jáde kúrò nínú ìlú yín ni o ẹ bá dẹ̀bẹ̀ léyìn jáde kúrò nínú ìlú sẹ́gbẹ́ nira gidi fẹ́ fi kàn yàn kò dé ọ̀rọ̀ yẹn ṣubú àní ni kò kọ́nẹ́ẹ̀tì mọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ kò níbàámu kò ní ìbámu ṣùgbọ́n wọ́n rí pé ọ̀nà wo làwọn tí àwọn tí wọ́n bá ń dà káàkiri ọ̀nà wo ló fẹ́ gbà tẹ́fẹ́ fi mú wọn wọ́n kẹ́ gbọ́rọ̀ yẹn kalẹ̀ lẹ́ni gbogbo ẹlẹ́ni máa ṣẹlẹ̀ sáwọn náà àwọn tó ń kọ̀ǹtó ayé tí wọ́n fẹ́ sọ ti kàwé tó yẹ ti dàrú ọ̀dọ́kọ̀ àwọn sọ pé yes bó ti yẹ kó rí gẹ́lẹ́ nìyẹn náà ọ̀rọ̀ tí ò níbàámu sí nǹkan tí kò níbàámu ṣùgbọ́n wọ́n wo ohun tó lè ká wọ́n lára sọdọ afẹ́sọ̀ ọ̀rọ̀ nípa àwọn mùsùlùmí wọ́n wo ohun tó lè ká wọ́n lára ìgbé ẹ̀sìn yẹn òrìbà terrorism ló ń ṣe kínní ìwà àwọn yẹn kan òrìbà ti lọ ṣe ní kínní tẹ́ bá fi lè fi àwọn èèyàn yìí lẹ̀ ẹ mọ̀ pé gbogbo yín ni wọ́n padà pàtẹ́ yẹn so gbogbo àwọn nǹkan tí ò nítumọ̀ àwọn èèyàn tó bá já àwọn alágbára yẹn wọ́n á máa máa sọ wọ́n ti mọ̀ pé àwọn táwọn kúkú ń kọ̀ǹtúrò náà àwọn táwọn ń darí làákàyè wọn kúkú dojú dé. igbá àbá fi hàn so ni sọdọ wa fi hàn ẹyọ mi ò a máa ágì lórí nǹkan fi hàn yẹn yóò máa dààmú lórí ẹ yóò máa wàhálà lórí ẹ n tí ò ní connection pẹ̀lú nǹkan ọ ẹ tó bá wá gbọ́ ní wàá máa kí ni yóò ní ra so so gbogbo wa fìdáwọ́ tó jẹ́ alágbára tí ń kọ́ńtò gbogbo ayé pátá yẹn yẹn ṣé musa yóò wá lé kúrò nínú ìlú yóò lé gbogbo èèyàn kúrò nínú ìlú ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kọ́ bá nǹkan kan mu <laughs> ṣùgbọ́n tó bẹ́ẹ̀ wọ́n sì sọ àyàmọ́ ni àà ó yẹ kó rí bẹ́ẹ̀ náà náà tọkùnrin yìí bó ti mú àwọn ìjò wáyé níṣẹ́ tó mú <laughs> kíni wá sí àà ní wọ́n sọ ó yẹ kó rí bẹ́ẹ̀ gbàdé pọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ sọ tí fẹ́ràn náà sì sọ so owó èmi ò ní ronú tó wá dé gbẹ́mìí ẹ̀ ó ti gbà pé owó ò ní láàka ìkankan mọ́ tẹ́nìyẹn bá ti sọ̀rọ̀ báyìí pé àwọn ilé ọ̀jọ̀gbẹ́ tó sọ̀rọ̀ ọ̀tán olóòsì máa tẹ̀lé bẹ́ẹ̀ sọlọ́tara bẹ́ẹ̀ wọ́n ní wọ́n sọ báyìí pé ó fẹ́ lé yín kúrò nínú lẹ́lẹ́yìn. ìjàkú mi ni àrùdì kan. bàmá ìyá ta àmúrú wa wàá dọ̀rọ̀ sí wọn pé bí a ti máa ṣe fáwọn náà lórílẹ̀ ayé nìyẹn kí lè fẹ́ mú ní mọ̀ràn wá bàmá ìyá ta àmúrú wọ́n ti ní nǹkan tó fẹ́ ṣe o wọ́n wá ní pé ẹ̀yìn ìyá ok ẹ jẹ́ kálukú máa sọ tó bá fẹ́ wọn ni ẹlọjọkọ ẹsẹ kálukú ma sọ wọn máa dẹ́fẹ́ ṣe o wọn kàn ní ẹ àyẹlẹ kúkú dídìrín ẹlọjọkọ bẹ́ẹ̀ ẹ máa sọ gbogbo nǹkan so <laughs> ẹ máa sọ gbogbo tẹ́ bá so wọn máa ń ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ wọn ni wàá má dà tà àmúrò kí lẹ fẹ́ ká ṣe báyìí wọn lọ fáwọn yẹn ò lágbára táwọn wọn gbé wọn kà pé gbogbo àwọn táwọn sọ pé kí làwọn ó ṣe yẹn wọn gbà pé làákàyè wọn làákàyè dídìrín ni o wọn gbà bẹ́ẹ̀ o lọ́wọ́ kàn ti ọ̀rọ̀ sí wọn pé ẹ̀yin náà nǹkan tá a fẹ́ mú wa so bí wọ́n ti ń ṣe ilé ayé nìyẹn so bí wọ́n ti ń ṣe ayé nìyẹn so látara bẹ́ẹ̀ lọ́lọ́run fi ń ṣàlàyé fún wa wípé irú ọ̀rọ̀ yẹn náà wà ní bí àwọn ẹ ti wá sọ̀rọ̀ yẹn òun náà ni fìlànà wa sọ báyìí kọ́ọ̀lá àjí ìtànà. kọ́ọ̀lá àjí ìtànà lè tún kúrì jàǹdà mìíràn àrùdìnà bí sèrè káyà Mùsá. torí ẹ̀ náà wá ní fìlànà fi wá sọ báyìí wípé ìwọ Musa àjítànà sọ wa dé wa bá wa ní ìtùkùrìjà náà mi ní àrídìnà. sọ fẹ́ lé wa jáde kúrò nílẹ̀ lẹ́ wa ní bìsí ìrìkàyà Musa pẹ̀lú idán rẹ̀ ìwọ Musa fẹ́ẹ́ ká nǹkan ọ̀dẹ̀ sọ fún Fìlàwọn pé ah, irú idẹ́ wa jẹ́ lágbára báyìí ni wọ́n wà lé jáde kúrò nílùú ah, ah. Musa ìgbà mélòó lẹ́ fi pa Musa dànù. <laughs> ṣé dáhàrẹ́lẹ̀ ẹnìkan náà wà lé gbogbo èèyàn jáde kó nu Musa àti Harun tí wọ́n ti lẹ́nu kankan lẹ́yìn gbogbo wa dídì ni wọ́n lè sọ kankan fún ọ wa fún wa ẹ ni ẹ wa falana àti yanna. falana àti yanna kábíyèsí rẹ̀ mislihi. sọ fìlànà wa sọ báyìí pé falana àti yanna ká fìlànà ni ẹ ọ ṣe wa sọ ẹ wo dọ́gọ́ bi di àwọn yẹn mọ́lẹ̀. kí wọ́n lè bá a tẹ̀lé ó ti ra gbogbo làákàyè tiwọn ọwọ́ ní falana àti yanna kàbí sírí mísìlì yìí àwa náà wà á lọ mú wá Musa bí sírí mísìlì yìí irú dántó ló mú wá yìí náà àwa náà ní lọ́dọ̀ á lọ mú wá ìwọ́n tó ọmọ pé onídàá ẹ̀ tẹ̀lé mi tó yẹ kọ́ ọkọ sọ nìyẹn kọ́ ọkọ sọ pé gbogbo tó ń sọ yìí gbogbo tó ń yìí ṣé kí tí o táwọn yòówù dábàá dé nísìnyí wọ́n bá gbogbo nǹkan tó ń ṣe jẹ́ tẹ́lẹ̀ kọ́ sọ ẹ̀wọ́n aláfẹ́ kó rárá so ọ̀nà fàjẹ́ àlè. fàjẹ́ àlè bẹ̀yìn náà wọ́n sọ fún Musa pé fàjẹ́ àlè bẹ̀yìn náà wà bẹ́ẹ̀ nàkà so ìwọ Musa ọ̀ya lọ wá lọ mú wá lọ lọ́ọ́ ṣe báyìnà náà wà báyìnà kà láàrin wa àti láàrin rẹ mọ idan àwọn afáàní tá a bá rí mọ idan nígbà míì ó lè jẹ́ alimasidaru alimemiyu kó túmọ̀ sí àdéhùn gangan ìgbà míì ó lè túmọ̀ sí ààyè àdéhùn ìgbà míì ó lè túmọ̀ sí àsìkò àdéhùn ṣùgbọ́n àáfàá ní masdar ni ká túmọ̀ eléyìí sí dáadáa torí ká túmọ̀ rẹ̀ sí pé àdéhùn gangan ni ká túmọ̀ rẹ̀ torí pé láàánú kùlífùwù tó wá lẹ́yìn àní yapa rẹ̀ àdéhùn lè yòó kí yapa èèyàn lè sọ pé èèyàn yapa àyè àdéhùn àbásìkò àdéhùn àdéhùn gangan ni wọ́n lò pé tá à ní yapa rẹ̀ fàájì ali bẹ́ẹ̀ nàná. náwó bẹ́ẹ̀ ní kàmá òrìdà báwa ṣe fún wa. bá wa ṣe fún wa bẹ́yìn nànà ṣe fún wa láàrin wa àti láàrin rẹ mọ ìdàn àdéhùn kan tó ṣe yí pé láàánú kò ní fùhù. àwa àti ẹ láàánú kò ní fùhù àní yapa àdéhùn yẹn àwa àti ẹ láàánú kò ní fùhù àní yapa àní yapa àdéhùn yẹn àwa àti ẹ. tẹ́gbẹ́ àdéhùn yẹn láàjọ mú yóò wá jẹ́ pé kí ni o nam àdéhùn tó bá ṣe fún wa bá wa sọ di kí ni o màkànà nam. màkànà sùwà. bá wa ṣe àdéhùn yẹn kó jẹ́ màkànà kó jẹ́ ààyè kan sùwà kó jẹ́ ààyè kan tó jẹ́ sùwà àwọn àfáà wa ṣàlàyé fún wa nípa gbólóhùn sùwà wọ́n ní nígbà míì ó lè wá ní c one ó lè wá ní dómọ̀ tá a fún sí yẹn ní dómọ̀ a dẹ̀ lè fún sí yẹn a lè fún ní kásírọ̀ àwọn àfáà sọ bẹ́ẹ̀ so lẹ́yìn wá gbà náà wọ́n tó bá yẹ pé fatia aláfẹ́ fún ó wá máa jẹ́ sàwáù ìtumọ̀ méjì òun náà ní máa túmọ̀ kí nǹkan ó ṣe déédéé a máa túmọ̀ àbí nǹkan tó jẹ́ pé nǹkan míì a máa túmọ̀ Siwa, nítorí yàtọ̀ sí eléyìí làwọn afáà kan fi sọ wípé a lè pè ní síwá màkánà síwá wọ́n ní fún wa ní sọ àdéhùn kan báwa sọ àdéhùn kan di ààyè míì tó yàtọ̀ sáàyè ibi ìtàwé ìtumọ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn kó jẹ́ ààyè so siwa adal makan tó yàtọ̀ sí kí ni o ààyè tá a wà yìí kọ́ ẹ pé a ṣẹ̀ṣẹ̀ mú kí ni o ààyè míì tó yàtọ̀ sáàyè tá a wà yìí nítumọ̀ alákọ̀ọ́kọ́ nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé báwa yan ààyè tó jẹ́ wípé ààyè yẹn ó máa jẹ́ déédéé fáwa méjèèjì yóò jẹ́ wípé ibi tí wọ́n ti fẹ́ wá ibi táwa ti fẹ́ wá kò ní jìnnà síra wọn yóò jẹ́ wípé tẹnìkan ibi yóò jìnnà kò tó débẹ̀ hmm, kó jẹ́ ààyè tó pé yóò wà láàrin méjì ibi táwa ti fẹ́ wá bákan náà ni yóò rí ibi tí wọn náà ti fẹ́ wá yóò rí bákan náà yóò wá ṣe déédéé ara wọn nítumọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé bá wa ṣe ààyè yẹn ní ààyè tí ó tẹ́ pẹrẹsẹ mustawiyan tó jẹ́ yí pé gbogbo èèyàn ó lè máa rí nǹkan lọ́ọ̀kan kò ní jẹ́ pé ibi tí ó wà slopy tó yẹ pé èèyàn ò ní lè rí nǹkan dáadáa kó tẹ́ pẹrẹsẹ táwọn èèyàn ò lè rí dáadáa so lẹ́yìn wá gbà náà ni pé wọ́n ní àbíkó ṣe ààyè fún wa tó jẹ́ wípé istawat aluna fi alaridọ ibi èyí tó ṣe wípé gbogbo wa ó jọ agree lórí ààyè yẹn fún aláyè kan lé gbogbo alájọ láìkì ààyè yẹn pé àfẹ́kọ́jẹ́ ibi tá a ti pàdé yìí gẹ́gẹ́ bí àwọn àfọ́ni tẹ̀fsírì gẹ́gẹ́ bí wọ́n ti túmọ̀ ààyè yìí nìyí eléyìí náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn fẹ̀rẹ̀ áwùn wọ́n wá láti jẹ́ pé àwọn fẹ́ bá Musa àwọn fẹ́ bá ta kàngbọ̀n sọ so, látara bẹ́ẹ̀ wọ́n dúró pé àwọn fẹ́ jẹ́ tí ó bá Musa àwọn ó bá ta kàngbọ̀n sọ ọ wá jẹ́ pé wọ́n á mú wọn pé káwọn mú àyè kan èyí tó ṣe wípé wọn ó ti pàdé kì í wá ṣe ààyè nìkan wọ́n nídìí ààyè wọ́n dẹ̀ tún nídìí àsìkò lọ́sọ̀rọ̀ pé mọ́ ìdùn a máa jẹ́ ààyè ọlọ́run sọnù sọ́tù ìjìyà fọ́títìrọ́ ní iná jà ánámà làmú ìdùnwóm àjùmáhì ọlọ́run iná jà ánámà ó ní ààyè tá a ṣàdéhùn fún gbogbo àwọn kẹfẹ́dí lápapọ̀ inú sọ́tù ud ọlọ́run iná mọ́ ìdàhùn ṣubú ọlọ́run àsìkò tá a ṣàdéhùn fún wọn àsùnbáàní so mọ́ ìdù a máa túmọ̀ sí àsìkò a máa túmọ̀ sí kí ni ààyè so a dẹ̀ máa túmọ̀ sí. Si, kí ni ọ àdéhùn gangan fún ara àsìkò tá a ṣàdéhùn àyè tá a ṣàdéhùn àtàdéhùn gangan fún ara rẹ̀ Musa ló fi wá ń dá wọn lóhùn náà. kọ̀ọ̀lá mọ́ ìdòkun yàwó mọ̀ so Musa wá ń dá wọn lóhùn yìí pé kọ́ọ̀lá mọ́ ìdùnkún àsìkò tá a máa tó jẹ́ àsìkò tá a pàdé àwọn afáàní ọ̀rọ̀ yẹn ká gbà pé Musa ni ó sọ kò wọ́n rọ̀ jẹ́ ọ̀rọ̀ Fir'aun. torí pé òun ni wọ́n ń béèrè jàwáàbù nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ni ọ̀wọ́ ni kọ́ọ̀lá mo idukom àsìkò tá pàdé òun náà ni yaomu zina wọn ní ọjọ́ kan wà tó jẹ́ pé ọjọ́ yẹn òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn ará mísírọ̀ wọ́n máa ń sọdún níbẹ̀ wọ́n máa ń sọ̀sọ́ níbẹ̀ so èèyàn ò lè pọ̀ bó wọn tó bá mọ́ ọjọ́ ọdún kálukú àwọn yẹn ó tún wálé gbogbo ènìyàn ni wọ́n pọ̀ dáadáa láti lè rí nǹkan yẹn dáadáa tó pé Musa kọ́kọ́ jẹ́ pé gbogbo èèyàn ni ó rí òdodo náà dáadáa tí ó fi lè jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n fi lè jẹ́ ló ṣe pé wọ́n tẹ̀lé òdodo náà so látara bẹ́ẹ̀ Musa wa ní kọ́ọ́lá mọ ìdùkú. àsìkò tó àsìkò àdéhùn tá a máa mú òun náà ni yahoo zina ọjọ́ tá a máa ṣọ̀ṣọ́ tó jọjọ́ ọdún so òun náà ni Musa ni pé kérò ó lè bá a pọ̀ dáadáa Musa fẹ́ kó jẹ́ pé àwọn èèyàn pọ̀ tó jẹ́ pé wọn ó lè rí òdodo tí wọn ó fi lè mọ ìyàtọ̀ láàrin òdodo àti rọ́ wà á ń yú sàrọ̀ náà. wà á ń yú sàrọ̀ náà sọ̀dọ̀ ha. lẹ́yìn wá gbà náà Musa wá sọ báyìí pé wà á ń yú sàrọ̀ náà sọ̀dọ̀ ha. Musa wá sọ báyìí pé ẹ̀ẹ́dùn wá rí o àsìkò tó yẹ tí a kó àwọn èèyàn jọ àyùsàrọ̀ náà kó jẹ́ ike gbogbo àwọn ènìyàn wọ́n jẹ́ tí wọ́n kó jọ sí ààyè náà dùhà lásìkò ìgbà tó òrùn bá ti yọ tán ó lásìkò dùhà kẹ́kẹ́ àwọn èèyàn ó ti wà ń bẹ̀ bí ọwọ́ aago mẹ́wàá aago káàpì mẹ́sàn lọ sókè so òrùn ó ti yọ tán dáadáa mẹ́sàn lọ sókè pé ìgbà náà so Musa fún wọn ní àsìkò ó fún wọn ní ọjọ́ ó fún wọn ní àsìkò so wọ́n yẹni káwọn mú ààyè tó jẹ́ pé ààyè tí ó jẹ́ kí ni o tí ó tẹ pẹrẹsẹ tí gbogbo wa ó lè jẹ́ pé gbogbo wa wà ń bẹ̀ pàtà yanyan wọ́n ti wá jọ ní àdéhùn wípé àwọn ọjọ́ wa láti jẹ́ pé kí àwọn ọjọ́ wa fi òdodo àti irọ́ káwá mọ̀ pé èwo lòdodo èwo ni irọ́ níbẹ̀ náà. فتولى فرعون فجمع كيده ثم هتى ọlọ́ni فتولى فرعون فجمع كيده ثم أتى àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n máa sọ fún wa nípa alukurani Karim wọ́n ní ọ̀rọ̀ tó wà níbí wọ́n ní ọ̀rọ̀ tó tóbi púpọ̀ ni Ọlọ́run ọba lo sẹ́ńtẹ́ǹsì mẹ́ta sẹ́ńtẹ́ǹsì alákọ̀ọ́kọ́ òun náà ni fatawala Fir'aun sẹ́ńtẹ́sì alákọ̀ọ́kọ́ nìyẹn sẹ́ńtẹ́sì ẹlẹ́ẹ̀kejì fàjámà akẹ́yìndàkú sẹ́ńtẹ́sì ẹlẹ́ẹ̀kẹta súnmọ́ ata àwọn sẹ́ńtẹ́sì ọlọ́run bá wá lò yìí gbólóhùn tó tóbi tó tóbi ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé fatawala Fir'aun Fir'aun nígbà tí wọ́n parí ọ̀rọ̀ wọn tí wọ́n mú ààyè tán tí wọ́n mú àsìkò tán tí wọ́n mú ọjọ́ tí wọ́n mú àsìkò tí wọ́n pàdé tán fèrè àrùn fàtàwálà ọwá kúrò níbẹ̀ so wọ́n ní ká rí i pé fèrè àrùn ṣe kí ni o ó kúrò láàyè yẹn ó padà lọ sílé ọlọ́run bá sọ ma pé àìmọye nǹkan ni fèrè àrùn máa ṣe nílé ọlọ́run bó ṣe máa rìpọ́tù ẹ̀ fún wa mọ́ ọlọ́run wa ní fàjámà àkẹ́yẹ̀dàhùn gbogbo ọgbọ́n tí ó dànjọ́ náà pàtà yẹ́nyẹ́ ọlọ́ni kí ni o fèrè àwọn wa kó jọ gbogbo ọgbọ́n tí ó dà káwọn orí iṣẹ́ ọgbọ́n tí ó dà yóò gbé àwọn èèyàn ó bá àwọn wá fún onímọ̀ràn ọlọ́ọ̀ bá wọn tí wọ́n máa jẹ́ onídán báwo ni wọ́n ti ṣe idán gbogbo orí nǹkan fèrè àwọn ṣe. ọlọ́run fàjámà àkẹ́yìdá. fàjámà àkẹ́yìdá ó sún màtá. gbogbo ìjìbìlì àrùn ṣe ń padà yẹn ọlọ́run akójọ sọ̀rọ̀ kan pé fàjámà àkẹ́yìdá gbogbo plan rẹ̀ pátá yẹn ọwọ́ akójọ kí ló dé ń kójọ òun náà ní idán idán náà sì ní kẹ́yìdù náà tún ní tán ète lásán ní idán idán ò lè jẹ́ rí láéláé kò lè jẹ́ òdodo láéláé ète òun náà ní idán máa ń jẹ́ lọ́wọ́ sọ wáyé pé nígbà tó náà máa ń sọ nínú sátútọ̀ àyè náà àyà sixty nine ọlọ́run ní ìnámà sọ́nà wú kéèdà sa ìr ọlọ́run ní idán lásán ọlọ́run ní ète onídán lásán kí ni o òun ni wọ́n ṣe ète nidán tí ò yẹ kéèyàn kan kéèyàn onígbàgbọ́ sí rárá àwọn tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ nígbàgbọ́ sí idán idán lè ṣẹlẹ̀ síyàn ṣùgbọ́n a gbọ́dọ̀ nígbàgbọ́ sí i ẹni tí bá ń padà bá jẹ́ mùsùlùmí eh, wọ́n ní kí wọ́n pa ni wọ́n pa nítorí àwọn nǹkan inú kí wọ́n pa nítorí pé rídàtàn ó ti sẹ́rí kò níbi ẹ̀sìn ọlọ́run ọba àbí kí wọ́n pa adán àbí kí wọ́n pa adán nítorí pé wọ́n fẹ́ dá sẹ̀rí àwòfin ọlọ́run ọba fún un tọ́bi lọ lo idán fún nǹkan tó fi ba nǹkan jẹ́ ó lè fi pààyàn idán ó lè fi pààyàn tọ́wọ́ fi bẹ́ẹ̀ yẹn pààyàn so ládàá bẹ́ẹ̀ ó ti wùwà tó burú nìyẹn á pàdí padà nìyẹn tọ́wọ́ sọ pé torí dẹ́ẹ́ bá ti ń padà àtàn pé idẹ́ rẹ̀ aburú ni ó máa fi ṣe ká pàdí padà ni olùwádìí kò ní mùsùlùmí tó yẹ lè jẹ pé tá a bá gbà mú a tó padà pé kì í ṣe mùsùlùmí mọ́ ẹ bá di jó ń dá lọ́wọ́ ló ń jẹ́ mùsùlùmí kò ní ọlọ́run ní gbà ọlọ́run ní gbà ìjẹ́ mùsùlùmí ọlọ́run bò ní gbà lọ́wọ́ rẹ̀ so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ máa ṣọ́ra ni ẹnìkan náà bá fi dán kàn ọlọ́run ní kí n rí dán kàn yàn kẹ́nìkan jẹ́ ọ sèhúrù ẹ̀ tí fi dán kàn á gbọ́dọ̀ lọ wárán lọ́wọ́ ní onídán ká fi yọ idán kúrò lọ́dọ̀ ẹ̀ tí fi wò yí pé ẹ̀rí ẹni yìí ó lóòótọ́ ni wọ́n ń ṣe ń wọ́n dẹ̀ rí àwọn nǹkan kan kan ni àwọn lọ bẹ́ẹ̀ lọ́wọ́ wá ní a gbọ́dọ̀ fi dán lé dán ọlọ́run ti fún àwọn náà ní àwọn nǹkan ni. ọlọ́run ọba lè fi nǹkan hàn lójú oorun látara pé tá a bá dúró tọ́lọ́run dáadáa tá a sì ń ká àwọn kan tó yẹ káka ṣùgbọ́n àyè nígbàgbọ́ wa onídàá aláàmù tá a bá lọ fi dán mú dán ẹ̀tún ti dẹ́sẹ̀ wájú ọlọ́run so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń jẹ́ kó yá pé ète ni idán àgbọ́dọ̀ ṣe kí ni o àgbọ́dọ̀ gba idán gbọ́ so ọlọ́run bá ń ṣàlàyé fún wa yìí pé fèrè àwọn o fàjámà àkẹ́yìdà. gbogbo ọgbọ́n padà yẹn yẹn tó lè wò bóun lè fi wí ni Musa ó wá gbogbo ẹjọ pátá ẹ̀rù wàhálà gbogbo ọ̀rọ̀ yẹn jọ sínú ọ̀rọ̀ kékeré jama gbogbo ọlọ́run ni ata àtà ni pé àtà gbogbo ẹ̀ ọjọ yẹn wá pé ọjọ́ tí kíni o tí wọn àti Musa pàdé dé ibi tí kíni o òun àti Musa ẹ̀ ọdún ti kó lé ẹ̀ owó oríṣiríṣi nǹkan tí ó ṣẹlẹ̀ ọlọ́run kò yọ síbi súnmọ́ àtà ọwọ́ adébi tí Musa kan yọ sáde wọn so ọwọ́ adébi ti kí ni o òun àti Musa tí wọ́n ti jọ ní àdéhùn náà. kọ́lá làwọn Musa wailakum la taftaru ala Allahi kadiban. ẹ̀rí Musa nígbà tí gbogbo wọn kóra jọ gbogbo àwọn onídán pátá yányán nígbà tí gbogbo wọn kóra jọ látòkè tó fi délẹ̀ Musa wá wò wípé kó tó di pé ẹnìkan kó tiẹ̀ máa ju dán lẹ̀lẹ̀ kẹ́nìkan kan tó máa padán kẹ́nìkan kan tó máa ju dán lẹ̀lẹ̀ Musa wá kọ́kọ́ ṣe wáàsí fún gbogbo àwọn onídán wáàsí tí Musa ṣe fáwọn onídán nìyí òun náà ni ó ní kọ́ọ́lá làwọn Musa Musa wa sọ fún gbogbo àwọn tí wọ́n ń bẹ ń bẹ ǹjọ́ náà Musa sọ fún wọn pé. wàyílàkùn látàfítàrù aláàlọ́hì kàdíbà. ó ní wàyílàkùn ẹ̀yin ènìyàn yìí ìyà ó mà lè máa ń lọ ìyà tẹ́ ẹ mà jẹ lè máa ń lọ gbámú yìí ìyà tẹ́ ẹ fẹ́ jẹ níwájú Ọlọ́run òun lẹ́ lọ sí kí ni o òun lẹ́ ń lọ gbá mú ẹ̀yin ènìyàn yìí wọ́n á ní láàtàfítọ́rù. láàtàrú àlàlọ́ ìkàdébà. gbogbo ń tẹ́ ẹ̀hún jọ yìí náà yìí náà mọ̀ pé ète lásán ni ìsenilójú fìrí lásán ni dẹ́jẹ́ wọ́n á ní láàtàfítọ́rù àlàlá ìkàdébà. ẹ̀dẹ̀ gbé irọ́ ẹ̀yin náà gbé irọ́ ẹ̀ ń gbé irọ́ bọ̀ ẹ má máa lọ máa pa irọ́ mọ́lọ́run ọlọ́run kọ́ ló ní kẹ́ ẹ máa lọ ṣe idán kẹ́ ẹ máa bi jẹ́ pé ẹ máa bi dojú nǹkan rú máwọn èèyàn lójú ẹ máa ti ń padà náà ń parọ́ mọ́lọ́ ni. ẹ bá wa jẹ́ pé ìwà ń ṣerú eléyìí tó jẹ́ pé ó mọ̀ pé irọ́ lòún gbé dání ó sì tún wá ń polongo irọ́ náà fáwọn èèyàn kí ni ó ṣẹlẹ̀ sí i fayusihitakum bi'adhab. ẹ mọ̀ wípé tẹ́ ẹ bá ṣe nǹkan tẹ́ ẹ ṣe yìí ìyàtọ̀ náà ó fi jẹ tí bá ń parọ́ ìyà méjì ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ fayose hitakun bi adabin inú kọ́lọ́wọ́ ọba ọ̀páyín rẹ tẹ́yẹ́yẹ́ pẹ̀lú yá àtọ̀dọ̀ rẹ̀ tọ́lọ́ba pààyàn rẹ̀ tẹ́yẹ́yẹ́ tí ò sẹ́kù kankan lẹ́nu gbogbo àwọn tí wọ́n máa ń ṣe alágbájá máa ń ṣe pé wọ́n ń takò ìsìláàmù lórílẹ̀ ayé tọ́lọ́wọ́ ọba ọba tí wọ́n jẹ́ ọlọ́wọ́ ọba ọ̀pá wọn rẹ tẹ́yẹ́yẹ́ kò ní sẹ́yìn kankan fún wọn ìtọ́ bàbá wa fìyà jẹ láyé ìyà àlìkíámọ̀ náà ìyà àparẹ́ tó yányán ni ẹ mọ̀ pé ẹ tí bá ti ń parọ́ mọ́ ọlọ́run ọlọ́run ọba inú kọ́ ọlọ́run ọba ó fìyà jẹ yín ní àjẹpa kíni ọ kó fìyà jẹ yín tẹ́ yányán ọ kíni kíni o ìyá ẹlẹ́ẹ̀kejì wakọ̀dì. gbogbo ẹni tó bá ti jẹ́ pé irọ́ ló gbé dání tí wọ́n ń takò tọ́lọ́wọ́ ọba wakọ̀dì kọ́ ọba ó máa pàdánù ni kò lè sọ síi téèyàn bá wá fi tẹ́ gbogbo àgbẹ̀ ìrọ́lẹ̀ yẹn gbé dání ó wá fẹ́ fi ti ẹ̀sìn ọlọ́run ọba ṣubú ó lè máa wò lójú ara rẹ̀ wípé òun máa ń sọ síìdì òun máa ń sọ lè sọ síìdì láéláé ọlọ́run ọba ò lè fún ẹ ló bá fẹ́ ti ẹ̀sìn ọlọ́run ọba wó kójú kó sọ síìdì alákọ̀ọ́kọ́ nìyẹn kò lè sọ síìdì ẹlẹ́ẹ̀kejì ni pé yóò tún wá jí àwọn àjọ ọlọ́run kí wọ́n lè wá ń dààmú ara rẹ̀ fún kéèyàn fẹ́ gan mọ́sọ̀ pé òun gbogbo adájọ́ àwọn alágbára ayé yìí tí wọ́n bá náà control control control control ayé yìí bó tilẹ̀ kí wọ́n máa ṣe tó wọn ò lè débi kí wọ́n control gbogbo ayé pátá yẹn kó wá sọ pé kó kẹsàn-án ọlọ́run bọ́ ọmọ ṣẹlẹ̀ ńbẹ kó ṣeéṣe tọ́lá ó fi gba gbogbo ìjọba yẹn kó lọ́wọ́ wọn pátá yẹn yẹn ọlọ́run bàbá fẹ́ ọlọ́run ni ó sì yẹ pé àwọn tí ó ṣẹ́kù lórí ilẹ̀ ayé kìí ṣe alágbára kan ni ó sọ bẹ́ẹ̀ ni kó ṣẹ́kù àwọn èèyàn bú lórí ilẹ̀ ọlọ́run ni ó mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ ọgbẹ Ọlọ́run bó ní kí atẹ́gùn kan fẹ́ kọpa gbogbo ẹni tó jẹ ní ire yóò wá sẹkùn èèyàn bú lórí àwọn Ọlọ́run wa parí ayé rẹ mọ lórí so kìí ṣe pé agbára wọn ló lè sọ gbogbo èèyàn lórí ẹni bú láéláé agbára wọn tó ń gbìyànjú pé kí gbogbo èèyàn máa rìn òwò irọ́ ni ẹlòmíì tó ti sọ pé àyìn tá a gbélé kalẹ̀ fún afẹ́ kó fi sìnà ni Ọlọ́run ti jẹ́ kó tún mọ̀ látara rẹ̀ ìsìnà succeed number one gbogbo wọn tí wọn ń takò yẹn náà yóò tún wá di ẹ tó ṣe pé ìyà tí ó jẹ ìlà ìyà tí wọn ń pààyàn ọrùn tán yẹn yẹn lọ́lọ́run tún wá fi jẹ àyà lọ sọ bẹ́ẹ̀ fún wa kọ́dí kọ́ọ́bà mọ̀ nìfitarọ̀. òun náà ni Musa sọ fún ọ wípé ẹ ń bá ti parọ́ ó máa pàdánù ni kò lè láṣeyọrí lórí nǹkan tó bá fẹ́ ṣe tó látara bẹ́ẹ̀ àwọn afa sọ fún wa wípé àwọn tí wọ́n wá jẹ́ onídàn yẹn àwọn kan nù wọn wọ́n á ti di ẹni tó ṣe yí pé ọ̀rọ̀ tí Musa sọ yẹn ó fẹ́ kó wọn sórí ẹ̀mí pé ah wọ́n ti wáwò pé ọ̀dà bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ tí máa ń sọ yìí òdodo ni àwọn kan wá wò yí pé eh, ẹ wò eléyìí sódodo o ọlọ́run ní fatanaza'u amra'un bainahum. fatanaza'u amra'un bainahum. ọlọ́run ní fatanaza'u amra'un bainahum. àyìn á wò pé ṣé ọ̀rọ̀ tí ń sọ yìí ṣé èsì sòdodo àwọn kan ní kì sòdodo. ìdánilò náà mú dání nǹkan kan náà mo wájọ mú dání fatanazahu amurahun bẹyìnà. wọ́n jọ ń ṣe fanfa àlámọ̀rí yẹn lọ́dọ̀ ara wọn wọ́n jọ ń jà sí i wípé ọ̀rọ̀ tí musa bí musa ti ṣe wá sí yẹn àwọn kan ti wò pé ọ̀rọ̀ ah, ẹ̀kọ́ òdodo ní sọ àwọn kan ní kìí sọ òdodo ní sọ so ọlọ́ni wa asarun najwa wọ́n wà á fẹ́ kí musa gbọ́ wọ́n asarun najwa wọ́n á ní ẹja lọ sí mítìǹdà kọ́ńkọ́ ẹ̀jẹ̀ ẹ̀mẹ́jẹ̀ musa gbọ́ o wọ́n á kóra wọn jọ wọ́n ẹ̀sẹ̀ wá ń ṣe mítìǹ dà láàrin ara wọn ipe ẹ̀mẹ́jẹ̀ ẹ̀mẹ́jẹ̀ ọkùnrin tó dé yìí ẹ̀mẹ́jẹ̀ á sọ pé n ti ń sọ òdodo ní o ẹ̀mẹ́jẹ̀ á sọ pé n ti ń sọ òdodo ní o nti àwọn méjèèjì tí wọ́n dé yìí tí wọ́n bá fi lé wíìnì wa níbi idán aláwọ̀ kọ́ fèrè àwọn ti sàdéhùn fún àwọn onídán bó wọ́n fún wọn ní nǹkan ńláńláńláńláńlá ṣe é pé gbogbo bọ̀ Musa dẹ́ni yìí òní ọ̀padà jẹ́ ọ̀gá òní ọ̀padà máa jẹ́ gbogbo ń dẹ́ ya ya òní ma máa jẹ́ ọ̀rọ̀ dán gbogbo pé a gbìyànjú ni bó láti ṣe tó fi jẹ́ pé àwọn aláwọ̀ ló fi pé gbogbo wọn ẹ̀kan náà wọ́n ní jẹ́ sí gbogbo wa á ju wa ẹ̀kan náà bí ó ti wá ejò tí ẹ̀yọ kan gbogbo aláwọ̀ bá jùlẹ̀ lẹ́ẹ̀kan náà ah, òun jẹ́ ejò ejò kan wá jùlẹ̀ gbogbo ejò wá ni ibi tí wọ́n conclude sí ni pé a gbọ́dọ̀ borí ẹ̀ a bá ilé borí ẹ̀ ah, ojú ti wà nù lọ́dọ̀ àwọn ẹ wá wò Musa àti àwọn méjì péré àwọn pọ̀ jantirẹrẹ ọba tó wá wà gbogbo àwọn ẹgbẹ̀wọ́ ọba wà lẹ́yìn àwọn onídán àwọn ọmọ ogun tó wà pọ̀ lọ. ṣé ìwé wọ́n bá Musa àti Harun kọ̀ yẹ kí wọ́n bá wọn kọ̀ yẹ kí wọ́n bá wọn pa náà kankan fínísì wọn kí wọ́n sọ pé àwọn fẹ́ pa wọn ní ṣùgbọ́n lè fi wọn so kò lè fi sórí ẹ̀mí wọn láíláí. gbogbo ọmọ ogun wà ń ọba wà ń gbogbo wọn wà ń àwọn wà ń <laughs> bọ́lá ti máa ń jù bẹ̀rù sọ́dọ̀ ni tó bá jẹ́ kèfèrí náà ọlọ́run fi sórí ẹ̀mí wa wọ́n ti ẹ̀rù sọ pé ah ṣé wọ́n lẹ́yìn tí ń dá aláàmú náà nìyí bàdá lọ ṣe mítìnì ẹjẹ́ yá pa àwọn kìíní yìí kọ́kọ́ kó mẹ́ ebó bá wà mẹ́ ṣùgbọ́n wà lọ́wọ́ bẹ́ẹ̀ dojú ti wà ní ọlọ́run fẹ́ káyọ̀ ó mọ̀ òdodo gbogbo àwọn onídẹ̀ẹ́ lọ́padà wàá gba Islam gbàdá bá ń kà lọ síwájú. ẹ̀rí wọn إن هذان لساحران وني إن هذان لساحران wọ́n wá ní ẹ̀rí gbala parí mítì ni pé àwọn méjèèjì tẹ̀ ń wò yìí o ìnìyẹn ni dájúdájú. àdáni lọ́sà ìrọ́ọ̀nì ìmọ̀ káfáfá ni àwọn méjèèjì tẹ̀ ń wò yìí o onídàániwá àwọn afẹ́tọ́ máa ń kà ní iná tó gbé iná yẹn ni kìlátù jùmùú àwọn afáà ní ìtumọ̀ dáálé pé iná mẹ́yẹn kò ní àfẹ́tì àdáni làṣájẹ́ naam wọ́n ní kọ́ọ̀lù wọn ní na bẹ́ẹ̀ ni dábẹ́ sọ fún yìí rí. àdáni lasahirani. àwọn méjèèjì tẹ́ ẹ wò yìí ó lasahirani ni wọ́n àwọn méjèèjì tẹ́ ẹ yìí onídán ni wọ́n gbogbo wọn panupọ̀ bẹ́ẹ̀ kí wọ́n fẹ́ ṣe. yorùdá ni àyìn yókùrìjà kan min ọ̀rọ̀dẹ́kùn. ọ̀rọ̀ tí wọ́n ti sọ bọ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n tún rìpìtì ẹ̀ wọ́n làwọn méjì tẹ̀ ń wò yìí o àwọn náà fẹ́ lé yín jáde mí ní árídì kún. bísí rè é mọ́. wọ́n fẹ́ lo idán idán ni wọ́n fẹ́ fi lé yín jáde kó nu ìyẹ̀tọ́ pọ̀ tó bá wọn kẹ́lẹ́ yẹn méjì fẹ́ láwọn jáde ṣé dáa máa ń ṣe wọn lè kán náà gbọ́n sí wọn wọn làwọn méjèèjì náà fẹ́ lé yín jáde pẹ̀lú idán wọn nam. wọ̀yẹ̀dẹ̀ àbá bítọ̀rí ikọ̀ ti kùmùlì mùsùlá. wọ̀yẹ̀dẹ̀ àbá bítọ̀rí ikọ̀ ti kùmùlì mùsùlá. àwọn ni wọ́n wá fẹ́ kó lọ ìlànà yín ìlànà dẹ́tẹ́ tí ń lò tẹ́tẹ̀lẹ̀ wọ́n fẹ́ jẹ́ pé tọ́jú pé òun lọ lọ́lá jù àwọn náà fẹ́ gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín. gbogbo ń tẹ́ ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wọ́n fẹ́ kó kúrò lọ́wọ́ yín wọ́n fẹ́ kẹ́ ẹ so látara bẹ́ẹ̀ wọ́n ní ẹ má jẹ́ afẹ́ àyè lẹ̀ fáwọn èèyàn yìí o kí ni wọ́n sọ àfi tó. fàájìmíhù kẹ́hìndàkùn summa tusaffa. fàájìmíhù kẹ́hìndàkùn gbogbo náà yín pátá yányá fàájìmíhù so ẹ yá apanupọ̀ lórí náà yín gbogbo dẹ́fẹ́sẹ̀ ẹ panupọ̀ lé lórí gbogbo yín pátá yányá summa tusaffa. Mm. صفا wọ́n wá ní gbogbo yín ẹ wá wá ní jẹ̀mọ́ ẹ wá lápapọ̀ kẹ́ ẹ ju dán yẹn lẹ̀ lẹ́ẹ̀kan náà ọgbọ́n tá fi wí ni ẹni ní á ju dán yẹn lẹ̀ ní kí ni o ẹ̀ẹ̀kan náà oníkàlẹ́ kí ni o oníkàlẹ́ ju dán yẹn lẹ̀ náà. wàkọ̀dé afúláhàlìyà ọmọ mọ̀nì sàlá. torí pé lónìí wàkọ̀dé afúláhà àlìyà ọmọ mọ̀nì sàlá ẹni tó bá borí lónìí ló jèrè tá a bá borí fèrè àwọn gbogbo nǹkan lọ́lọ́wọ́ kò fún wa Ọlọ́hun sọ wá dẹni tí ó mú súnmọ́ òun ọba á tó súnmọ́ ọba pẹ̀lú tá a ti ń ṣeré tẹ́lẹ̀ tá a ti ń dẹ́gbẹ́ aníyì tẹ́tẹ́lẹ̀ pẹ̀lú dán á tún wá níyì jù bẹ́ẹ̀ lọ. tó bá gbọ́n lọ́ba gborí yóò lè yí jáde kó nu lùnú o òní ọmọ ẹjọ́ gà ó ti ju pìrìhánù ga lọ nìyẹn torí pé ìbẹ̀rù <laughs> olùdọ́dọ̀ pìrìhánù dọ́lọ̀ gbogbo ọ̀yàn nìyẹn pé òtún lọ́gàá ní ìsìn ẹ má ọjọ́ gà mọ́ yín lọ́wọ́ ẹ ń bá dọ̀gà lónìí wàkọ̀dé aflaha ó ti jèrè èrè títí wọn ni pé àwọn jẹ gbogbo dúkìá tí fúnra lọ́wọ́ fún wọn àti ìjẹ asúnmọ́ba tí wọ́n jẹ èrè tí wọn nù ṣùgbọ́n èrè tí musa lórí ẹ̀mí wọn ni pé òní ọ̀padà àmọ́ jẹ́ pé àwọn èèyàn mọ̀ bẹ̀rù òní ọ̀padà máa rò pé ó ti ju fìlà ọ̀rùn lọ so nǹkan wò nìyẹn so látara bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n jẹ́ àwọn onídán bí wọ́n ti ṣe lélẹ́yìí so bí náà ni a ti dúró fún tẹ̀síìrì ní òní so abẹ́ lọ́run kọ́lọ́n jẹ́ kí ó wúlò fún wa àti èmi tí mo sọ àdáyé náà ti ẹ gbọ́ kọ́lọ́n jẹ́ kó wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant wa atubu ilayk.